بالله من الشيم بسم الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخوان الكرام وأخوات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فولان با ọlọ́wọ́n bá tí ó sànú wa ọlọ́wọ́n bá pẹ̀lú oore tó ga jù nínú àwọn oore tí ọlọ́wọ́n bá alékẹ́lá mọ́ ṣe fẹ́dà ọlọ́wọ́n bá alékẹ́lá tó ṣàánú wa tó ṣe wá ní ìkan nínú àwọn ẹ̀sà ọlọ́wọ́n bá lórí ilẹ̀ nínú àwọn tí ọlọ́wọ́n bá alékẹ́lá nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá torí pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́wọ́n bá alékẹ́lá bá yọ̀ǹda orí Islam fún tọ́lọ́wọ́n bá bá ṣe lẹ́sìn Islam irú ẹni bẹ́ẹ̀ òun lọ́lọ́wọ́n bá àlékélá jogún orí tó tóbi jùlọ fún gbogbo àwọn orí yòókù tọ́lọ́wọ́n bá àlékélá máa ń ṣe fẹ́dà àtẹni tí ọgbà pọ́lọ́wọ́n bá ń bẹ àtẹni tó gbà pé kò sọ lọ́wọ́n bá àtẹni tí ń ṣe lọ́wọ́n bá àtẹni tí ò ṣe lọ́wọ́n bá gbogbo wọn lọ́wọ́n bá àlékélá máa ń fún lórí yìí nítorí ẹ̀ la fi rí pé orí yọ pàtàkì lọ́dọ̀ ọlọ́run ba anábì sallallahu alaihi wasallam ní law kanati dunya تساوي عند الله جناح بعوضة ما سقى الكافر منها شربة ماء Ànábì ní tó bá jẹ́ sí pé ilé ayé yìí gbogbo bí ilé ayé ṣe rí ìlápapọ̀ lódidi tó bá jẹ́ sí pé ó pàtàkì tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ Ọlọ́run bá ní tó bá jẹ́ sí pé ilé ayé gbé òṣùwọ̀n tó tó gaga kan nínú ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ Ọlọ́run bá ní ẹ wo bí ìyẹ́ ẹ̀fọn ẹyọ kan nínú ìyẹ́ ẹ̀fọn ẹ wo bó ṣe yẹpẹrẹ tó ẹ wo bí nǹkan yìí ṣe fúyẹ́ tó Ànábì ní tó bá tún wá jẹ́ sí páyé bá tó bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ni pé ayé gan tó tó bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá yẹ páyé tó tó bẹ́ẹ̀ lọ́dọ̀ ni ma sakọ min halkafira ṣurbata ma'in Ọlọ́run ọba ọba tí fún kéfèrí ní gẹ omi kan lé ayé tó bá yẹ pé ayé gan tó ìyẹ́ ẹ̀fọn níwájú Ọlọ́run ọba ni so ó túmọ̀ sí pé ayé yìí nǹkan tó yẹ pẹrẹ ni níwájú Ọlọ́run ọba nǹkan tọ́lọ́run ni nítorí rẹ̀ jẹ́ sí pé àwọn orí ayé yìí Ọlọ́run ọba lékeré kò sẹ́ni tọ́lọ́ọ̀bá yìí fún torípọ́lọ́wọ́ bó kákùn kankan anábi sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yu'ti dunya liman ahabba wa liman lam yuhib àtẹni tọ́lọ́wọ́ bá lékẹ́lá nífẹ̀ẹ́ sí àtẹni tọ́lọ́wọ́ bá lékẹ́lẹ́ ò nífẹ̀ẹ́ wàlá yu'ti al-akhirah ọlọ́run bá ò ní yọ̀ǹda al-qiyamah fẹ́ni kankan illa liman ahab àyàfi fáwọn tọ́lọ̀ bá bá nífẹ̀ẹ́ sí nìkan mo sọ wípé abára dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá tọ́lọ́run bá àlékẹ́ láṣẹ wá nínú àwọn ẹ̀sà ọlọ́run bá tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí nítorí ẹ̀ lọ́lọ́run bá àlékẹ́ láfi yọ̀ǹda ìsìláàmù fún wa tó pé nínú àwọn ẹ̀dá rẹ̀ lọ́lọ́wọ́n bá àlékẹ́lá máa yọ̀ǹda orí fún tí wá dúpẹ́ fọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ṣe wa orí islam fún wa a sì mọ rírì orí náà àwa bẹ̀ lọ́wọ́n bá àlékún gbígbàgbọ́yé islam àlékún fífẹ́ ẹsẹ̀ rinlẹ̀ lójú ọ̀nà islam kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kó máa jogún ẹ̀ fún Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ṣe ẹrú ọlọ́wọ́ bá lànàbí sallallahu alayhi wa sallam ajá sí pé ìròyìn èèyàn pẹ̀lú pé ẹrú ọlọ́wọ́ bá ní lára àwọn ìròyìn tó dá tààlì fi ròyìn ẹ̀dá lọ́wà lára àwọn ìròyìn tó dá òun náà ni kíyàn kéèyàn jẹ́ ẹrú fún Ọlọ́run Ọba torí pé àwọn tó jẹ́rú Ọlọ́run Ọba yìí Ọlọ́run Ọba máa sà wọ́n lẹ́sà pẹ̀lú ẹ̀yìn wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hauna wa idha khatabahumul jahiluna jahiluna qalu kéèyàn fi nǹkan ti síbi nǹkan láti kó iyì àtọ̀sọ́bá ń dá fi ti sọ́dọ̀ èèyàn kan kẹsọ pé ah, ẹ̀sìn ọba sẹ́wọ̀n pé ẹ̀sìn ọba yóò níyì láàrin àwọn ẹ̀sìn yòókù ọwọ́ wípé asàfi ti ẹ̀sọ́dọ̀ ọba yóò kó ìba láàrin àwọn ẹ̀sìn yòókù pé á ah, ah, eléyìí ẹ̀sìn lásẹ́kọ́ lélẹ̀ eléyìí ọ̀dà gẹ́gẹ́ bí sẹ́wọ̀n pé kódà kò sí bí àwọn ilé mi ṣe lè já tó kán páyìn tó jù lọ àgbà yí pé ilé ọba náà sì ní kíni o ilé ọba ọmọ jẹ́ ilé ọba náà ilé tó gbayì lákọ̀ọ́kọ́ ah, ẹ̀mọ́ tó ti wá ní ilé ọba ni ẹ wá lè wọlé ọba òun kódà kó jìnà ní dídá sí ilé ẹlòmíì tí èso ọba nínú ìlú àmọ́ tá sọ pé èèyàn jáde láti ilé ọba àti pé yẹn jáde láti ilé kan kò síbílé yẹn ṣe lè fáyìn tó gbogbo alamọ̀ pé àà ah, ah, ẹ̀ntọ́ jáde yí ọba yí o ẹni yìí ni so ọlọ́run ọba àlékẹ́lá náà wá fi àwọn ẹrú yìí sọ́dọ̀ ọlọ́run ọba tó yẹ kóhun wa ibadu rahman ọlọ́run ọba ní àwọn ẹrú èmi ọlọ́run ọba allahu akbar ọlọ́run ọba fi wọ́n tì sọ́dọ̀ ara rẹ̀ nítorí pé kálíbà àmọ́ bọ́ ṣe ní ìtò náà ń pè ní ìdọ́fàtú tẹ̀ṣìríf ìdọ́fàtú at-tẹ̀ṣìríf òun náà ni ìdọ́fàtú al-makhluq ila al-khaliq káfí ẹ̀dá káfí ti sọ́dọ̀ ọba tó dẹ́dà ká ní Baytullah tẹ́gbẹ́ta bá ní àpẹẹlẹ́ tí ń bẹ fún Kàábà láàrin àwọn ẹlẹ́yọkù torípé Ọlọ́run ọba lẹ́kẹ́ lásìkẹ́ ni ó pè ní Baytu rẹ̀ ó pè ní beitu ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ náà ni àwọn ìbáàdù àwọn ẹrú ọlọ́wọ́n bá wá ìbáàdù rahman alladhina yamshuna ala al-ardi hauna ọlọ́wọ́n bá fẹ́ ròyìn wọn àwọn ẹlẹ́tọ́ pé yamshuna ala al-ardi hauna wọ́n máa rìn lórí ilẹ̀ ọlọ́wọ́n bá wọ́n máa rìn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrìn ẹ̀kọ́ wa àwọn tí wọ́n mọ́ tán wálé ayé wá ṣe tán bá ń bá wọn sọ̀rọ̀ níbá sọ̀rọ̀ ìlẹ́kọ̀ọ́ kọlu salama ọlọ́wọ́n bá ní tí wọ́n fi dáhùn lóhùn ní pé àlàáfíà o àlàáfíà o alladhina yabituna li rabbihim sujjadan wa qiyama ila akhiri ila akhiri ila akhiri al-aya nínú àwọn ẹrú ọlọ́wọ́n bá nínú wọn lànàbí sallallahu alaihi wasallam wá wà anábì sallallahu alaihi wasallam ní ẹrú lòun jẹ́ fọ́lọ́wọ́n ba abduhu wa rasuluhu òjíṣẹ́ ọlọ́wọ́n ba ló sì jẹ́ ajẹ́rìí pé anábì sallallahu alaihi wasallam ipò tó wà lọ́dọ̀ ọlọ́wọ́n ba lélẹ́yìí àlékún ìkẹ́ ọlọ́wọ́n ba orí ajẹ́jẹ́ tó ọlọ́wọ́n ba kọmọ bá nabi wa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn arájá nabi àtàwọn sọ̀hábà nabi sallallahu alaihi àti gbogbo olùjọmọlẹ́yìn anábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùsìn ẹ̀sìn anábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà anábì sallallahu alayhi wa sallam ila yawmiddin títí di ọjọ́ ẹ̀san ya ikhwanana

àtẹni tí ó sọ ni o àtàwọn tá a máa gbọ́ ni o lórí ìjòkólẹ̀ yìí ni o àtàwọn tí ó padà tó máa gbọ́ tí wọ́n sí ní báyìí tó ẹ pé látara kí kálẹ̀ tá a bá kálẹ̀ làwọn náà padà máa gbọ́ abẹ́lẹ́wọ̀n bá kọ́lọ̀ kó fi ṣe ń kálukú wa láǹfààní kọ́lọ̀ kó jẹ́ náà nǹkan ọkàn náà ni nǹkan náà òun náà ni nǹkan tó sì ga jù lọ́dọ̀ Ọlọ́run ọba fún rẹ̀ torí pé téèyàn bá fẹ́ tá bá fẹ́ béèrè pé tá bá fẹ́ ṣèwádìí nípa pé kí ni nǹkan tó ga jù tíyàn lè máa tó bá jẹ́ sí pé ìyanu ọlọ́wọ́ bá la ń wá á wá béèrè pé kí ni nǹkan tó ga jù lọ́dọ̀ ọlọ́wọ́ bá fún rẹ̀ nǹkan tó bá ga jù lọ́dọ̀ ọlọ́wọ́ bá tó bá lékè tó ẹ́ pé òun lọ ga jù a jẹ́ pé nǹkan náà la lè ṣe táàfi ṣe kíni o táàfi rí ìyanu ọlọ́wọ́ bá nǹkan náà ló yẹ kó ga jù lórí ẹ̀mí tiwa náà táàfi rí ìyanu ọlọ́wọ́ nínú gbogbo nǹkan yẹyẹ kí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba kí ni nǹkan alákọ̀ọ́kọ́ tó yẹ sí pé òun lọ́lọ́run Ọba àlékẹ́lá òun ga jù lọ́dọ̀ òun náà ni at-tawhidi in tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba nìyẹn òun náà ni mímọ̀ Ọlọ́run Ọba jíjẹ́rì ìjọ́kẹsọsọ ọlọ́run ọba lórí ìbáadà kágbà yí pé ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún kágbà yí pé ọlọ́run ọba nìkan ló tọ́ láti máa fún níjọsìn wa nǹkan tó ga jù lọ́dọ̀ ọlọ́run ọba lélẹ́ báyìí nítorí eléyìí báyìí nítorí ọ̀rọ̀ ìbáadà yìí lọ́lọ́wọ́n bá ìgbà sì fi dá iná nítorí ẹ̀ lọ́lọ́wọ́n bá ìgbà fi dá àlìjẹ́nà àti iná káàlẹ̀ bá ma bí tí nǹkan yìí tóbi dé lọ́lọ́wọ́n bá ẹ sì mọ̀ pé àlìjẹ́nà ààyè tó ga jù lọ́dọ̀ ọlọ́wọ́n bá nìyẹn tọ́lọ́wọ́n bá ìgbà máa fi ń kẹ́ àwọn tí wọ́n bá ọlọ́wọ́n bá pẹ̀lú nǹkan tó ga jù lé ayé ayé tó ga jù tọ́nà ọba àdékélé fi sẹ̀sán fún wọn náà àlìjánà lilladhina ahsanu alhusna ọlọ́run bá ní yọ́ máa bẹ fún àwọn tí wọ́n ṣe dáadáa lé ayé lilladhina ahsanu alhusna husna máa bẹ fún wọn kíná pèrè alhusna aljanna wa ziyada ọlọ́ni bákan náà àtàlékún azza wa jalla lẹ́yìn tó bá ti wà ní àlìjẹ́nà tán àlékún tó tó ga jù nínú orí tọ́nà ọba àdékẹ́lẹ́ ọmọ sí fún wọn láàlìjẹ́nà ni ìmọ̀ rí ọlọ́run bàbá yìí ìmọ̀ rí ọlọ́run bá èyí tó lágbára ju àwọn ìgbádùn tí ń bẹnu àlìjẹ́nà lọ torí tọ́nà ọba àdékẹ́lẹ́ bá ti fi àwọn ọba àlìjẹ́nà sínú àlìjẹ́nà tán kọ́nà ọba kó kádàrá káwa náà wà nù wọn gbogbo àwọn àdìyàrá tọ́nà ọba àdékẹ́lẹ́ bá ṣe fún wọn yóò ti tẹ́ wọn lọ́rùn yóò ti tó wọn gbogbo àyè ibi tó ń kálukú bá wà yóò tó gbogbo àwọn ìbánu ti bá ń mẹ́mẹ́ yóò tó ń kálukú ọlọ́wọ́n bá lékẹ́ wọ́n bí àwọn àlìjẹ́nà lè rí pé ǹjẹ́ fẹ́ látọ̀dẹ̀ mi ọlọ́wọ́n bá ziyada alékún kémi ọlọ́wọ́n bá ṣe fún yín ó máa sọ fọ́lọ́wọ́n bá pé ọlọ́run ǹjẹ́ alékún kan tó ń bẹ lórí gbogbo àwọn orí tá a ti ọmọ àkà ọlọ́run ọba àlékẹ́lá wá sí gàgá tọ́lọ́run ọba àlékẹ́lá fi bójú wa táàfi láǹfààní àti rí ọlọ́run ọba ọlọ́run ọba wá sí gàgá yẹn tọ́lọ́run ọba àlékẹ́lá bá ti wá sí gàgá yìí àwọn ọmọ àlìjẹ́ náà wá wu ọlọ́run ọba ọlọ́run wa alẹ́bìrì wa máa wú ẹ̀tọ́ tó tó ìmá wojú ọlọ́run bá wọn ìmá wo ọlọ́run bá wọn báyìí wọn ní rí póre kankan bẹ̀ tọ́nà gbogbo àwọn oore tí wọ́n bá tán wà ní ẹ̀tẹ́lẹ̀tẹ̀ wọ́n gbàgbé ẹ̀póre ni torí eré báyìí náà pẹ̀lú àpéjúwe náà bẹ̀rẹ̀ ayé tí wọ́n bá wà nínú ìgbádùn kan tí wọ́n bá tó wá bọ́ sínú ìgbádùn míì tán lágbára jùlọ ẹ gbàgbé wípé ẹ ti ti wà nínú ìgbádùn kan rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé ẹ ti rí ìgbádùn míì tán ga Yorùbá máa sọ pé tọmọdé bá róyin kí ni ó ṣe yóò sọ àkàrà nù eléyìí báyìí wallahi alazim orí ńlá sì ní kí n rí ọlọ́run ọba tó pé ẹ̀yin náà wo báwo ni ó ṣe rí ọlọ́run ọba tí ó dí gàgà rẹ̀ fún wa táàrí látọjọ́ yìí táàrí káwá ní àǹfààní àti rí ọlọ́run ọba náà subhanallah ẹ wo orú nǹkan tó wà ń bẹ̀ jàmáà ẹ jẹ́ ká súnmọ́ làákàyè kan wá sọ fún wa yí pé ànábì ó sí stadium kí lẹ́mọ̀ tí ó ṣẹlẹ̀ náà wàláhì yóò ju stampede lọ àwọn yóò tẹ̀ra wọn pa ṣe àwọn ẹ̀sán wàláhì mo fọ́lọ́ bàbúra ṣe rí tọ́bá sọpá níbi ọwà sí stadium Ìlọrin ẹmọ̀ wípé gbogbo àwọn Amẹ́ríkà àti kèfèrí Amẹ́ríkà àti gbogbo mùsùlùmí Amẹ́ríkà gbogbo ọ̀nà ń bọ̀ àwọn kèfèrí gan wà wípé à ah, mo ti ẹ̀fẹ́ mà nẹ́bí ẹ má rò pé mùsùlùmí nìkan lẹ́rìí ó kódà population kèfèrí tẹ́ẹ̀rí yóò ju ti mùsùlùmí lọ pé ah anẹ́bì tí gbogbo ayé tí wà mùsùlùmí tẹ́tẹ̀ ń kún torí èyí tán fẹ̀mí ara wọn lélẹ̀ torí èyí bó ṣe fẹ́ rí bó ṣe rí ọwọ́ kí mo fẹ́ rí bó ṣe rí yẹn lásán lẹ́fìrí kèfèrí tí ó pọ̀ kódà wọ́n pọ̀ ju mùsùlùmí lọ tọ́ kí kálẹ̀bì kí ni ó ga jù lórí ẹ̀míyàn sọ pé o náà ní pé à ah, bó ti ẹ̀sẹ̀ kan kí mi náà ti ẹ̀fojú ní kànáàbì sallallahu alaihi wasallam ẹ wo bí nǹkan yóò ṣe rí ṣe wo ọlọ́run subhanallah anabi nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba lọ́wà nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá ọlọ́run ọba ló dá ẹrú lòun náà jẹ́ fọ́lọ́run ọba ẹ jẹ́ ká wá wo bí ọlọ́run subhanallah wallahi nǹkan ṣe bá nísìn ẹ máa wo tàbá máa ń gbúrò ẹnìkan a máa ń gbúrò ẹ̀ bóyá rédíò láti ń gbọ́ ni bóyá asá ti ń gbóhùn rẹ̀ àwa ti láǹfààní àti rí tó bá fún wa láǹfààní àti rí ẹni ẹ lásán ẹwú bí ni wọ́n ṣe dòtó so ẹwọ ọlọ́run ọba ọba tá àti rí látọjọ́ yìí kọlọ́run ọba wá fún wa láǹfààní àti rí ọlọ́run ọba wàláhì láti mórí ńlá ni ló fi jẹ́ sí pé ọlọ́run ọba inú ìyàtọ̀ ọlọ́run ọba fi jí àwọn kèfèrí ni pé yóò hàn rí fún wọn òun hàn rí ọlọ́run ọba láyé láyé la dúníyà wà la fi lọ́nà ọba nìkẹ́ sọ pé ọlọ́run ọba nìkẹ́ sọ ọ̀rọ̀ wọn nínú suratul mutaffifin ọlọ́run ọba ní kalla innahum an rabbihim yawma idhin lamahjubun lamahjubun ọlọ́run ọba ní àdígàgà wọn lọ́jọ́ náà lọ́wọ́n wọn nírí ọlọ́run ọba wọn lára ìyà tó dópin tọ́lọ́run ọba nìkẹ́ ló fi jẹ wọn nìyẹn torí pé wujuhu yawma idhin nadhira ila rabbiha nadhira ọlọ́run ọba láwọn ojú kan mọ́ tutù ìdùnnú ọmọ hàn bẹ́ ìtútù ọmọ bá wọn ojú kan ila rabbiha nadhira nítorí pé wọ́n wú ọlọ́run bá ọba tọ́ dá wọn Allahu akbar naam ìta ń bá lọ ò ní pé nítorí ọ̀rọ̀ ìbáadà yìí nítorí ọ̀rọ̀ ìjọsìn fọ́lọ́run ọba yìí nítorí ọ̀rọ̀ ká máa jọ́sìn fọ́lọ́run ọba nìkan yìí khuliqatil jannatu wan nar ولأجلها خلقت السماوات والأرض nítorí ẹ̀ khuliqati samawati wal ard nítorí ẹ̀ lọ́wọ́ bá ní kẹ́lá fi dá sánmà àtilẹ̀ nítorí ọ̀rọ̀ ìbádà yìí lọ́wọ́ bá ní kẹ́lá fi dá sánmà àtilẹ̀ nítorí ẹ̀ lọ́wọ́ bá ní kẹ́lá sì ṣẹ̀dá àwa gangan fúnra wa nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi dá wa nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi dáwọn àlùjànnú nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi dáwọn èèyàn bákan náà nítorí ọ̀rọ̀ yìí nítorí ọ̀rọ̀ ìbádà yìí lọ́lọ́wọ́ bá àlékẹ́lá ló fi ṣàrọ́à aljihad lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi ṣe yìí máa jago sójú ọ̀nà lọ́lọ́wọ́ bá àlékẹ́lá fi ṣe lófin lé wa lórí nítorí ọ̀rọ̀ ìbádà ni nítorí ẹ̀ náà lọ́lọ́wọ́ ọba àlékẹ́lá fi pín àwọn èèyàn sí méjì fariqan hada wa fariqan haqqa alayhimu ad-dalalah fariqun fil jannah wa fariqun fis sa'ir nítorí ẹ̀ lọ́lọ́wọ́ ọba àlékẹ́lá fi pín àwọn èèyàn sí méjì nítorí ẹ̀ lọ́lọ́wọ́ ọba àlékẹ́lá láàrin bàbá àtọmọ

ọlọ́wọ́ bá lékẹ́lá sọ fún nẹ́bì Nuh alayhi salam pé òun ọlọ́wọ́ bá là nẹ́bì Nuh àtàwọn àwọn ẹ̀jọ́ rẹ̀ àwọn ará ilé rẹ̀ nígbà tí parun dé tọ́lọ́wọ́ bá lékẹ́lá wà là nẹ́bì Nuh ọmọ nẹ́bì Nuh wà wà náà tó fẹ́ parun nítorí pé kò tẹ̀lé bàbá rẹ̀ kò sí ẹ̀sìn

tó jẹ́ sí pé ọmọ ma pàdé bàbá ní jihad báyìí yóò sì máa wájú sí bẹ́ bàbá rẹ̀ lórí subhanallah ẹ wo bí ọ̀rọ̀ bàbá àtọmọ bó ṣe lágbára tó yá ikhwan àmọ́ nígbà tó bá ti jẹ́ sí pé nǹkan tó bá ti rọ́lù nǹkan tó lágbára jù lọ wọ́n máa dọ̀lẹ́ ọ̀rọ̀ yìí lágbára lọ́dọ̀ ọlọ́run bá débi wípé nínú al-Qur'an alkekere kan ní ash-shahadatul kubra a'zamu shahadatin fil Qur'an shahada ìjẹ́rìí tó ní agbára jùlọ nínú al-Qur'an ìjẹ́rìí tó gajù ìjẹ́rìí tó gajù nínú al-Qur'an ìgbàtọ́lọ̀ bá ní kẹlá fẹ́ mú ìjẹ́rìí náà wá ẹ máa wò والملائكة وأولو العلم قائما بالقسط nígbà tó lọ́wọ́ bá lè kẹ́lá fẹ́ mú ìjẹ́rì yẹn wá ọlọ́wọ́ bá wá gbé ìjẹ́rì yẹn níbi tó ga jù lọ òun náà ní pé ọlọ́wọ́ bá lè kẹ́lá gbé ìjẹ́rì yẹn látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọba tó ga jù kulillah akbaru ṣàhádà subhanallah ọlọ́wọ́ bá lè kẹlá sọ fún anẹ́bì pé anẹ́bì ah, rẹ̀ anẹ́bì ma sọ fún èyí pé àà ta ló fẹ́ jẹ́rìí mi tó fẹ́ jẹ́rìí mi wípé alẹ́mì anẹ́bì sẹ́ ẹ̀sìn òdodo mo gbówá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá lọ́rán mi sí ní ìparọ́ ìparọ́ fún yìí ọlọ́ni anẹ́bì sọ pé kúlìláhù akbaru shahada ma sọ fún pé ọlọ́wọ́ bá lẹ́ni tó tóbi jù lẹ́ni tó lè jẹ́rìí mi bí gbogbo yìí bá lẹ́yìn ọ̀jẹ́rì mi sẹ́ a ní ẹni tó jẹ́rì mi alákọ̀ọ́kọ́ ẹni tó tóbi jù lẹ́ni tó jẹ́rì ọlọ́run ọba ni ọlọ́run ọba jẹ́rì mi pé òun lọ́rán mi sẹ́ kulillah akbaru shahada ìjẹ́rì lórí nǹkan yìí èyẹ́ lè jẹ́rì èké ṣàhádàtù zúrí mẹ́ gbàmí ìyá máa jẹ́rí èkè àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ lọ́wọ́ bá sọ́lọ́wọ́ bá lékẹ́ yóò jẹ́rí èkè láíláí ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá fúnra ara mi èmi ọlọ́wọ́ bá jẹ́rí annahu la ilaha illahu wípé kò sí ẹni kẹ́kẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi èmi ọlọ́wọ́ bá fúnra mi èmi ọlọ́wọ́ bá kọ́ jẹ́rí bẹ́ẹ̀ ni pé kò sí ẹni kẹ́kẹ́ tó tọ́ sí ìjọsìn illahu àyàfi èmi ọlọ́run ọba àyàfi òun ọlọ́run ọba wal màláìkà lẹ́yìn èmi ọlọ́run ọba àwọn màláìkà náà tó jẹ́ ibẹ̀ subhanallah ibadun mukramun àwọn ẹrú tọ́lọ́run ọba níkílá pẹ́lẹ́ jùlọ àwọn màláìkà tàbá ń sọ̀rọ̀ tàbá ní nínú àwọn ẹ̀dá àwọn tí ń gbé sánmà àwọn ẹ̀dá tí ń gbé ilẹ̀ tàlọ́lọ́lá jùlọ àwọn méjèèjì àwọn màláìkà ni tàbá ń sọ̀rọ̀ ní tàbá ń sọ̀rọ̀ afdọ́líyà tàbá ń sọ̀rọ̀ ìlọ́lá ní gbogbogbò nìyẹn àmọ́ tàbá ń sọ̀rọ̀ nínú tàbá ń sọ̀rọ̀ tafsil abẹ́bẹ́rẹ́ sọ fọ́síwẹ́wẹ́ ààrí nínú àwọn èèyàn tó lọ́lá ju àwọn màláíkà lọ ju àwọn màláíkà lọ tálẹ́ni náà àwọn ànábì ọlọ́wọ́n bá pàápàá jùlọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ tàbá ní ká sọ̀rọ̀ nípa wípé èèyàn àlùjànnú àti àwọn màláíkà ta lọ́lọ́lá ju àwọn màláíkà ni ọlọ́wọ́ bá ìkẹ́lá sọ wípé nínú hadithul qudusi ọlọ́wọ́ bá ní ana inda zanni abdi bi èmi ọlọ́wọ́ bá mọ̀ máa ń wà níbi tẹ́rù mi bá gbé mi sí nínú ọkàn rẹ̀ sẹ́kú yorùbá náà sọ pé níbi tá bá fọ́ lọ́wọ́ bá sí lába hadithu annabi ni alhadithul qudusi ọlọ́wọ́ bá ní ana inda zọ́nni abidi bi fa idha zakarani fi nafsi tẹ́rù èmi ọlọ́wọ́ bá bá rántí èmi ọlọ́wọ́ bá nínú ọkàn rẹ̀ zakartuhu fi nafsi èmi ọlọ́wọ́ bá wà rántí rẹ̀ nínú ọkàn tèmi náà ìtumọ̀ ní pé tẹ́rù mi bá ṣe nǹkan kékeré fún mi èmi ọlọ́wọ́ bá ó ṣe tó jùlọ fún ẹwọ ẹrú rántí ọlọ́wọ́ bá nínú ọkàn rẹ̀ bó ṣe yẹ pẹ̀lẹ́ tó ọlọ́wọ́ ọlọ́ni ibi tí mo wá ń lọ nìyẹn ọlọ́ni tí ẹrù mi bá rántí èmi ọlọ́run bá láàrin jama'a àwọn èèyàn zakartuhu fi mala'in khairin minhum ibi khairiyya tí mo fẹ́ lọ nìyẹn èmi ọlọ́run bá náà mo wá rántí rẹ̀ láàrin àwọn jama'a tán lórí ju àwọn jama'a tó ń tẹ̀mẹ́ tì mí lọ́kùnrin làwọn màláìka mo fẹ́ mú ẹ̀rí wá ń tábà ń sọ̀fọ́ sí wẹ́wẹ́ àlè sọ pé arínú àwọn èèyàn tó sí kíní o tọ́nà rájà àwọn màláìkà lọ mo rò pé ó ti yé bẹ́ẹ̀ ọlọ́run bá wá ní wal màláìkà àwọn màláìkà èmi ọlọ́run bá náà kálẹ̀ bá mọ̀ wa ulul ilmi qa'iman bil qist ọlọ́run ní àwọn tó sì kẹta wọn kálíbà má pàtàkì àwọn àfáà láwùjọ wàláhì láàrin ipò tó lọ́wọ́ bá ní kẹ́lẹ́ gbé àwọn àfáà sí ipò tó lágbára ni o kò jọba sí yẹpẹrẹ wọn yẹ o àmọ́ àwọn àfáà wo òun náà ni àwọn àfáà súnnà àwọn tí wọ́n ké kí lọ lọ́wọ́ bá wí kílà nẹ́bì wí tọ́sí ń tẹ̀lé tọ́sí ń lò tí ara wọn atọ́ ń pèrè àwọn láàfáà yẹ àwọn fúnra wọn náà yẹpẹrẹ ara wọn torí pé wọn àṣekí ni òkun àdúró ti ẹ̀sìn ọlọ́wọ́ bá so ibà nísìn wọ́n gbọ́lá fún tó yẹpẹrẹ nínú suratul Baqara nígbà tí Ọlọ́run bá alékẹ́lá sí àwọn oúnjẹ láti ọ̀dọ̀ ara ẹ̀wà fáwọn Banu Israel àwọn Banu Israel wá bẹ̀rẹ̀ sí máa wá lóúnjẹ yẹn wọ́n wá pàtàkì fa inna lakum ma وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ìtí mọ́ ẹ́fà yọ́ ń bí ní pé àwọn tí ẹ̀ ń pè láàfà yìí náà àwọn náà istabdalu ma huwa adéyá bílẹ̀dì huwa khayir in tó yẹpẹrẹ wọ́n fi pààrọ̀ tó lóore o náà ní pé owó ló mú mú láyà wọn tùtà bá sọ yí pé ọlọ́run bá lékẹ́lá pàtàkì àwọn àfáà àwọn àfáàwò àwọn tó jẹ́ sí pé al-ulama ul-amilun àwọn tó jẹ́ sí pé wọ́n kéwú wọ́n dẹ̀ ń lò wọ́n kẹ́kọ̀ọ́ kí lọ́wọ́ bá wí kí lànàbí sallallahu alaihi wasallam wí wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ lọ́wọ́ bá lékẹ́ láti fi ṣàhádà àwọn tẹ̀lé ṣàhádà àwọn màláíkà láàrin àwọn ẹ̀dẹ́ ọlọ́wọ́ bá ọlọ́niwọ̀ ulul-ilm kí wá náà ń jẹ́rìí lé lórí wọ́n ń jẹ́rìí lórí àlámàrí tó ga níwájú ọlọ́wọ́ o lórí àlámàrí tó ni kíni o at-tawhid òun ni ìjẹ́rìí wípé ìjọsìn ọ̀tọ́ sẹ́ni kankan àyàfi ọlọ́run ọba nìkan òun náà ni pé ìgbà wípé ọlọ́run ọba nìkan náà lọ́tọ́ lọ́yẹ ká máa fún wa lọ́yẹ ká máa fún níjọsìn in tó ga jù níwájú ọlọ́run ọba lọ́lọ́run ọba àlékẹ́ ló fi wọ́n sẹ̀rí lé lórí yóò máa túbọ̀ sí pé àwọn aláìní ayé ẹ lórí tó ẹ̀ níwẹ́ ni yẹpẹrẹ wọ́n wà mọ́ fún ilọ́pṣẹ̀ pé tó ẹni tí ó bá jẹ́ ẹlẹ́rìí fún ọwọ́ yóò máa ṣiṣẹ́ nílé iṣẹ́ báyìí sálárì yóò sì tó báyìí náà garantọ̀ wọ́n ni sálárì rẹ̀ gbọ́dọ̀ tó báyìí ó sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́ nílé iṣẹ́ báyìí ó lọ gbọ́dọ̀ nínú property báyìí nítorí pé in tó fẹ́ garanti lé lórí in tó tóbi ni ẹ understand so nítorí wípé so yóò jẹ́ ká máa bí nǹkan yìí ṣe tóbi tó lọ́dọ̀ Ọlọ́run Ọba àti títóbi àwọn tó gbé ńgbà tọ́lọ́wọ́ wà lékelá fẹ́ kọ́ bẹ̀rẹ̀ ṣàhádà ọlọ́run bá bẹ̀rẹ̀ ṣàhádà látọ̀dọ̀ rẹ̀ tó bá yẹ pé nǹkan yóò tóbi lọ́dọ̀ náà bá ní ọlọ́run bá fúnrẹ́ wà sí ṣàhádà lórí tí ò wúlò yá ikhwan ilé ìjókòó yíwa wípé wallahil azim in tó ga jùlọ́dọ̀ ọlọ́run lálákọ̀ọ́kọ́ òun náà ni ìjọsìn fún ọlọ́run bá nìkan ló fi jẹ́ sí ọlọ́run bá pàtàkì ẹ̀dẹ́ wípé ṣàhádà tọ́lọ́run bá fún rẹ̀ lọ́kọ́ sáájú lé lórí kò tíye bẹ́ẹ̀ ni ṣàhádà àwọn màláìkà gbogbo ilé báyìí a fi ń pè wá sí pé kí ni nǹkan tó kó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba náà tá a bá máa ń tọ́ ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba àwa náà wá lè máa ń tá a ṣe in tí ó ga jù lórí ẹ̀mí wa láti wáyé ọ̀nà Ọlọ́run òun náà ni tó bá tóbi jù lọ́dọ̀ àìrọ́fú almaruf in tó tóbi jù nínú tó dá tí ẹmọ́ ń pèyàn sí in tó ga jù alákọ̀ọ́kọ́ tí ẹgbọ́nà mọ́ pèyàn sí ọlọ́ọ̀bá ni walitakun minkum ummatun yad'una ila alkhairi wa ya'muruna bil wàyẹ́ múrú nàbí ma'ruf wọ́n sì máa pàwọn ìyàláṣẹ dáadáa àwọn àfáàjí kó ìwà wípé nǹkan tó dá nǹkan dáadáa lákọ̀ọ́kọ́ tó ga jù láwọ̀kọ́ sí ẹgbọ̀rọ̀ pàyàn láṣẹ ní ìbádà huwa a'raful ma'ruf dáwà wa nẹ́bí ọlọ́run ọba ìtọ́kọ́ gbọ́dọ̀ fi sàkọ́kọ́ láyé òun náà ni pé a ní ìbúdó lọ́ha wájú tẹ́nibù tọ́hùd ẹbẹ̀rẹ̀ dáwà yín lórí pé ọlọ́run ọba nìkan ọlọ́run ọba nìkan nìkan lẹ́gbọ́dọ̀ máa fún níjọsìn yín ọlọ́run ọba nìkan lẹ́gbọ́dọ̀ máa jọ́sìn fún wájú aham in tó bá da in tó bá lágbára jù lẹ́kọ̀ọ́ fi síwájú ẹ̀tọ́ afilé tó so n tó bá ga jù nam nam foundation yẹ ẹ wà máa fi àwọn yòókù tẹ̀lé so lọ́wọ́ bá lẹ́kẹ́lá pa àwọn anẹ́bí lásẹ̀ gbogbo àwọn anẹ́bí walaqad ba'athna fi kulli umma ọlọ́wọ́ bá ní ní pàápàá àwọn ọlọ́wọ́ bá ti àti ba'athna ay arsalna ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá ní àti àyàfi illa khala fiha nazir àfi kọ́lọ̀wọ́ bá rékẹ́lá fún ẹlú jíṣẹ́ tí wọn àbẹ́ẹ̀kọ́ ni kí lọ́lọ́wọ́ bá rékẹ́lá gbé lọ́wọ́ àní ibudullaha wajtanibu taghut láti sọ pé a'raful ma'ruf in tó gajù nínú tó gajù nínú tó yẹmẹ́ ń pèyàn sí ní dáadáa orí ẹ̀rì kí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ibi tawhid ta sọ nítorí tó gajù lọ́lọ́wọ́ bá ọlọ́wọ́ bá sọ nínú suratu shura again ọlọ́wọ́ bá ní shar'a lakum min ad ma wassa bihi Nuha ọlọ́ọ̀bá fẹ́ ka yàtọ̀ fún wọn ànábì ọlọ́ọ̀bá tó ní fi kulli ummati rasula wa ma arsalna min qablika min rasul illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun abi yàtọ̀ fún gbogbo àwọn ànábì lápapọ̀ ọlọ́ọ̀bá ní kílá tó wá fẹ́ mẹ́ṣà àwọn ànábì márùn kàtà pé ní ulul azmi minar rusul àwọn ilé tó lọ́lá jọ ànábì yókù lọ ọlọ́ọ̀bá ní kílá wá khassa wọn nínú shura ọlọ́ni ṣára ẹlẹ́kùn mi dìí ọlọ́wọ́ bá ní aṣe lófin fún ẹ̀yin ẹ̀lùmà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn ma wassa bihi Nuha òfin tá a ṣe fà nẹ́bí Nuh walladhi awhayna ilayk ó náà lófin tá a fi ránṣẹ́ sí ànẹ́bí sallallahu alaihi wasallam wa ma wassa bihi Ibrahim sẹ́kọ́ ti di méjì ànẹ́bí Nuh ànẹ́bí wa Muhammad wa òun náà láṣe lófin fà nẹ́bí wa Musa àtàrẹ́bì Musa wẹ́dí mẹ́rin àbí wa Isa àwọn márààrún ni ẹ al'aqimu dín al'aqimu àdín o náà ni pé ẹgbẹ́ ẹ̀sìn dúó fún Ọlọ́run Ọba ẹgbẹ́ ẹ̀sìn dúó fún Ọlọ́run Ọba nìkan wala tatafarraqu fi kódà ẹ gbọ́dọ̀ yapa nínú ẹ̀ lórí ọ̀rọ̀ tawhid ẹ yapa kabura ala al-mushrikina ma tad'uhum ilayhi Ọlọ́run Ọba ní ó tóbi ó wúwo lára àwọn ẹlẹ́bọ intẹ́ ń pè wọ́n sí yẹ pé kán wá jọ́sìn fọ́nà ọba ẹyọ kan nìkan ṣoṣo wọ́n wò pé àà kò pọ́síbù náà subhanallah ẹ wá dúró gbogbo èmi nìkan báyìí nìsí mo ní bùkátà tọ́pọ̀ ẹ̀yin náà ní tiyín kó wá jẹ́ sí pé iwájú ẹnìkan náà láàmú wá gbé bùkátà nìsí àà ó ti tóbi jù lára wọn pé irọ́ ó yẹ ká ní ọlọ́run ọba kan tama taba ń wọ ọmọ tẹ́sípò láàmú ọbẹ̀ ọmọ rẹ̀ taba ń wá láàfíà ọ̀dọ̀ ẹ̀ láti bèrè àláfíà àrùn ọlọ́run ọba mẹ́fà láàfíà lọ́tọ̀ alọ́wọ́ bá mi fún pé azìkì lọ́tọ̀ alọ́lọ́wọ́ bá mi fún pé afẹ́ kọ́lé afẹ́ ramato ó sì yé àbá kí o wá ní gbogbo àwọn èmi nìkan ọlọ́lọ́mọ yẹ bùkátà sí nìkan ní ẹwà gbogbo jẹ́mọ́ mọ́sálásí gbogbo ayé náà ọwá lọ́lọ́ nìkan ni àà kábùrọ̀ àìlẹ̀ mùsùlùkì náà ọlọ́lọ́ tóbi lára wọn olóbi jẹ́ sí pé ìgbà tí àwọn ẹ̀zọ̀máwù Quraysh ẹ̀zọ̀máwù mùsùlùkì àwọn tí wọ́n tóbi tán jẹ́ àwọn àgbààgbà nínú ìlú tán jẹ́ lẹ́bọ wọ́n kóra wọn jọ wọn lọ bá Abu wípé anábì yìí Muhammadu yìí torí wọn gbálá nàbì Muhammadu yìí wàhálà ẹ̀pọ̀ àwọn òsáwá ló ń bọnu àtẹ́lù ó kàn yẹ yí àwọn òsáwá ni bá wa pé kí ló fẹ́ gan tó bá jẹ́ sí pé ó kọ ní wá kí ń ṣerú nǹkan yìí sọ fún pé kọ́mọ̀wùlẹ̀ bú òsáwá mọ́ á fún

tẹ́bá ti lè sọ nǹkan yọkan yẹn ẹ kọ̀ntúrò gbogbo ayé gbogbo ayé ó sì máa wà lábẹ́ yìí ni wọ́n ni nǹkan yọkan gbogbo táwíyọ ọ̀fẹ́ olóhùn ọ̀fẹ́ kí nǹkan yọkan ní káwíyà ìwí mẹ́wàá ẹyọkan kéré ọ̀hánà àwọn òṣèwà sọ pé mẹ́wàá

kìí sọba ọba mẹ́wàá mílíọ̀n ọba ń bẹ kí ní jẹ́bẹ́ kọ̀ sọba kan fọ́lọ́n ìtumọ̀ ni pé kò sí ẹni kankan tó tọ́ láti máa jọ́sìn fún torí pé ìlà ìtumọ̀ ni ma'bud ma'lúù ọwá ní fi'al bí ma'na mafu'ul fi'al bí firash mafurush ṣe bá ní sí bí libas malbus so ilah bí máìnà ma'lú ìtumọ̀ ní pé ma'bud ẹni tàǹsìn so la ilaha kò sí ẹni kẹ́kẹ́ tó yẹ ká máa jọ́sìn fún tó pé náà fi yù nìyẹn la ilaha láwọn fáwọn fi ń jẹ́ kó yọ pé gbólóhùn yí rúkùnù méjì lóní rúkùnù alákọ̀ọ́kọ́ annafiyu rúkùnù ẹlẹ́ẹ̀kejì al-ithbat orígun alákọ̀ọ́kọ́ ni nafiyu kúfùrù nìyẹn agbọ́dọ̀ ṣe kúfùrù káwá ṣe iman lọ́nà ọba àdíkìlá sọ pé wa man yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-'urwatil wuthqa la infisama laha pípẹ́ mọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ àmọ́ ìwáṣe kúkú ìwáṣe kèfèrí nínú lawazimul iman nínú àwọn nǹkan tó jọ́ra yẹn ni pé ọkọ̀ gbọ́dọ̀ sí kúfùrù sí gbogbo nǹkan náà ọwà ní imani sọ́nà ọba nìkan nítorí ẹni náà fi kọ fi sáájú pé la ilaha kò sí ẹni kẹkàn tó tọ́ láti máa fún níjọsìn illa àyàfi Allah ọlọ́run ọba nìkan ni ẹ ṣe rà nìsí kágbà yí pé gbogbo táwọn èèyàn jọ́sìn láàrín fọ́lọ́run ọba gbogbo yìí mo ṣe kèfèrí sí Ibrahim sọ wípé <coughs> ó ipe inna bura'ahu minkum wa mimma ta'buduna min dunillah kafarna bikum kafarna bikum kufuru gboro saju iyan gboro ṣe kufuru sí gbogbo en táwọn yẹn jọ́sìn yàtọ̀ fọ́lọ́run ba àtàwọn tin jọ́sìn fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí àtọ̀hùt kí náà pè ní àtọ̀hùt ma ubida min ghairillah wa huwa rad gbogbo tó bá ti ń jọ́sìn bí àtọ̀tọ̀ náà bá tóun náà sì yọnu sí ká máa jọ́sìn fóun níbẹ̀ lànà bí ẹ̀sà ti jáde tó bá yẹ pé ma ubida min dunillah ni gbogbo tó bá ti ń jọ́sìn fún yàtọ̀ fọ́nà bá ní ajẹ́pá náà bí ẹ̀sà náà máa jẹ́ tọ̀hùt àmọ́ wa huwa rad ọgbọ̀rọ̀ jẹ́ sọ́ yọnu sí ká máa jọ́sìn ẹ̀hẹ́gbà inú máa jẹ́ tọ̀hùt sánà bí ẹ̀sà sí ká máa jọ́sìn láìláì ní òfin jẹ́ tọ̀hùt ọlọ́wọ́ bá láwá gbọ́dọ̀ sí kèfèrí sí gbogbo nǹkan tán jẹ́ sùfin ọ̀tọ̀ fọ́lọ́wọ́ bá wà yú mìmìlá káwá nígbàgbọ́ sí ọlọ́wọ́ bá nìkan ló ẹni tó yẹ ká máa jọ́sìn fún ọlọ́wọ́ bá lẹ́ni tó bá rí báyìí istamsaka ó ju tamastaka lọ tí istamsaka ó wà ablag nínú gbígbà nǹkan mú dógóńgó ju tamastaka lọ àmẹ́jẹ̀jì wá láti bí kéèyàn ṣe másìkù náà tọ́báníyàn masaka ṣe bá nísìn so àmọ́tọ́bání tamasaka ó gbà nǹkan mú ó gbà mú but istamsaka ó gbà mú ní gbàmú tó lágbára gan ju tamasaka nìkan lọ ọlọ́ọ̀bá ní fàkọ́dì istamsaka ọlọ́ọ̀bá ní istamsaka bil urwatil wuthqa kí náà pè ní al urwatil wuthqa àwọn al mufassirun ìtumọ̀ wọn yapa lórí ẹ̀bẹ̀ tí gbogbo ẹ̀ yansọ́bù fímasọ́bìn wáhìdìn ibi kan náà ni gbogbo ẹ̀padà ń já sí òun náà ni pé a rí náà tó sọ pé al'irwatul wusqa al'islam pé irú ẹni bẹ́ẹ̀ kí dí okùn islam mú ni ẹ̀ a rí náà tó sọ pé al'irwatul wusqa òun náà ni al-Qur'an ó ti di Qur'an mú ni ẹ̀ ẹ dákun sọ yàtọ̀ síra wọn tabali yẹn di islam mú kí ló islam wa al tabali yẹn di Qur'an mú kí ló dì islam àbí <laughs> dàbítọ́ pé gbogbo ẹ̀ ilé náà pé ní ìkìláàfù tànáwó ẹ̀ ìkìláàfù pé ó ń kálùkà mú náírù ìran pé kálìmẹ̀ náà tún kàbáyì kálìmẹ̀ náà tún kàbáyì bẹ̀ẹ̀ gbogbo wọn náà ìtumọ̀ kan náà bẹ̀ tún kálùkù ń fún wa ní kálìbà ní àgbọ́yé kẹ́nìkan wá ní ní ẹ̀tọ́ ẹtọba lọ sí ilé àyìnlá lọ́lọ́ àkíyàn ní ilé Abdulwahid lọ́lọ́ kẹ́nìkan ilé àdìsá lọ́lọ́ kẹ́nìkan ní ilé adékiníkan ẹ̀mọ̀ di same èèyàn náà ní gbogbo ẹni tó ọ padà rí pé àtẹ́sọpọ̀ ń lọ sí Abdulwahid gbogbo yínú lé rẹ̀ lẹ́ padà bára àbí náà mú kẹ́tẹ́ ń sọ nìyẹn so nǹkan tá a bá àti ṣàlàyé lórí àfẹ́rẹ̀ kọ́kọ́ jí ká mọ̀ pé a ní lọ́dọ̀ Ọlọ́run Ọba tẹ́ in tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba wallahi kò ṣeré in tó ga jù lọ́dọ̀ Ọlọ́run Ọba ni ọ̀rọ̀ ìbádà kò sí nǹkan míì tó ga tó mọ́ so ibà ní sí òun ló ga jù níwájú Ọlọ́run Ọba òun sì náà ni nǹkan tó ga jù tá a lè fi rí ìyọ́nú Ọlọ́run Ọba شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك ووصى به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفارقوا ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه ọlọ́run bá ló tóbi lára àwọn ẹlẹ́bọ̀ in tẹ́ ń pè wọ́n sí tawhid tẹ́ ń pè wọ́n sí ẹ̀ ó ní wọ́n lára so ìgbà táwọn kò fárò kò réṣì wá gbára nù wọ́n sọ pé àà ah, káàlì bá wọn kí wọ́n gbọ́ la ilaha illallah wọ́n sọ pé aja'ala al-alihata ilahan wahida ah, ṣe nǹkan tó ń pè wá sí ni pé gbogbo ọlọ́run tá ń jọ́sìn fún ìkámọ́ jọ́sìn fún ìwẹ̀mọ́ kámọ́ jọ́sìn fún ọ̀rọ̀ ọ̀bẹ̀yọ kan ṣoṣo ẹ̀rípẹ́ gbọ́n mẹ́sẹ̀jì ànẹ́bì yìí ní wọ́n fi wí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ní sọ la ilaha illallah wallahi lazim ní ìsún jọ́sìn fún kàmí àtọ̀fọ́ náà bá ó gbọ́yé ó in táwọn kèfèrí jọ ń gbọ́yé igbó tí ẹ̀tí ọ̀nà tí ẹ̀tí ẹ̀jẹ̀ jù táwọn kèfèrí jọ yẹn lọ tó subhanallah èyàn sọ pé èyàn ń la ilaha illallah tó ń ti bẹ́ẹ̀ ti ń pè nǹkan mí àtọ̀fọ́ náà bá tí wàhálà bá dé sí ya sheikhu abdulkadir aljailani agisni inna lillahi wa inna rajiun ya sheikhu ahmadu tijani ya sheikhu ibrahim niyas agisna majid ilẹ̀ sheikh ahmadu tijani ya sheikh abdulkadir yọwa lọ́fin gbawa gba a'udhu billah a'udhu billah tó sì jẹ́ sí pé kódà àwọn ẹlẹ́bọ tijọ́ yẹn ọlọ́run bá ní wa idha rakibu fil fulki da'u Allaha mukhlisina lahu ddin walamma najjahum ilal barri idha hum yushrikun ọlọ́run bá ní kódà àwọn tó jẹ́lẹ́bọ nígbà yẹn idha rakibu fil fulki tẹ́ bá gbọ́ ọkọ̀ ojú omi tí jíwá bẹ̀rẹ̀ sí máa jà tẹ́ ti wà láàrin omi ìṣẹ́ dáẹ̀wò lọ́ha mukhlisina lahu din ọlọ́wọ́ bá ní kan wọ́n ma pè wọ́n ní pè nǹkan míyàtọ̀ fọ́nà ọba má tí wọ́n pàtí ma pé nínú kọ̀ndíṣì táwà ẹ̀kọ́ sẹ́ni tó lè yíò àwọn àfọ́nà ọba nìkan àmọ́ tí wàhálà bá bá àwọn mùsùlùmí tó ní wàhálà yìí sẹ́tọ́ ẹ̀ká àwọn pọ́nà ọba ìlú mìíràn ma pè yàtọ̀ fọ́nà àtàwọn kẹfẹ́rí kìí sin kí mọ́ tó bá fẹ́ dànù ẹ̀yìn Jesus Christ in Jesus name kí ní ẹ̀rẹ́mẹ̀ níyà níyà wallahi alazim bí mọ́ tó bá ìbíjẹ́ ìbá ti láìsẹ́ ọlọ́ni wà lámà najjahum ilal barri idhahum yushrikun ọlọ́ni nígbàtà bá là wọn tán tara wọn balẹ̀ tọ́tọ̀ kan wọn balẹ̀ mẹ́mọ́ ń ṣẹbọ kéèsè ìgbàtara bá ní wọn bẹ́ta àwọn ilé ìyá ìgbàtara ní wọn àti ìgbàtara jẹ́ wọn ẹbọ ni àti mùsùlùmí ìsìn ọlọ́wọ́ bá ní wà máa kọlákòtù jinna wal ins illa liya'budun ọlọ́ni wà máa kọlákòtù jinna ọlọ́wọ́ bá lẹ́mí ọlọ́wọ́ bá mi ń dá àwọn àlùjànnú nítorí nǹkankan wal ins èmi ọlọ́wọ́ bá ò sì dá àwọn èèyàn nítorí nǹkankan illa àyàfi nkẹyọkan náfíì náà lọ́sájú in tó gajù mẹtọrọ́rì tó gajù ó dáwọn lárúbá tó bá fẹ́ fi nǹkan rinlẹ̀ oníkẹ́kọ́ sí náà fíìnà iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka lára àwọn uslubu ni ẹ wọ́n ni taqdimu al-ma'mul yufidu al-hasr a ṣe padà bọ̀ wábẹ̀ insha Allah ta'ala títẹ́ mẹ́fà yóò bẹ̀ ni pé ọlọ́wọ́ bá ní wa ma khalaqtul mi ń dá àwọn àlìjẹ̀nù nítorí ìdí kankan mi ń tó èyí ti torí nkankan mi ń dá àwọn àlìjẹ̀nù àwọn èèyàn tẹ́ ń wòye náà èmi ọlọ́run ọba kò sí nkankan tí mo ti torí ẹ̀dá wọn illa àyàfi lìyà ẹ̀bùdùn àfi ká máa jọ́sìn fún mi ọlọ́run ọba nìkan nítorí tí mo ti torí ẹ̀dá wọn nìyẹn jàmáà tó bá yẹ pé nítorí ni ọgá aládọ̀ náà àbí ọ̀gá jùlọ dọ̀ náà ọ̀ẹ̀ká illa lìyà ẹ̀bùdùn sẹ́rí lìyà ẹ̀bùdùn tẹ́bà lọ́wọ́ alùkùránì nùnù yẹ yáwù kẹwà ń bẹ̀lì ya ẹ̀bùdú ní àmọ́ wọ́n pa yáwù yẹn rẹ̀ ni so ibà nísìn so ilé náà pè ní arásùmùl mushaf bá ṣe ń kọ mushaf ní ẹ torí pé bá ṣe ń kọ nǹkan mẹ́tàlá ní so ibà nísìn so a ní arásùmùl mushaf a sì ní a ní arásùmù títí imla so wọ́n ni arásùmùl imla'i wọ́n náà pè ní alkhattul imla'i a sì ní kí ni alkhattu al'arudi bá ṣe ń kọ Qur'an yàtọ̀ fún bá ṣe ń kọ àwọn tíra yòókù bá ṣe ń kọ tíra yàtọ̀ fún bá ṣe ń kọrin gbogbo ìlú láwọn kọwa ìdí naam nínú Qur'an ẹ wà rí lábẹ́ nínú yẹn kẹsọ̀rọ̀ ọlọ́run bá ní illa liya'buduni ìdá wọn nítorí kankan ju kan mọ́ ọlọ́run ara ní ìwà látọ̀dọ̀ wọn mi rízkì pé kan máa bá mi tọ́jú àwọn ẹrú mi kankan ìmẹ́ ọlọ́run ní kan máa fáwọn èèyàn lóúnjẹ èmi fúnra mi máa ṣe yẹn wọ́n mẹ́ orídù ayùtò ìmúhùn èmi ọlọ́run bá òsì ní ká máa wá fún àwọn èèyàn ní jíjẹ mú ayùtò ìmúhùn èmi ọlọ́run bí ma sábà pé ń fún ẹni tó ní ìyáàlù lóúnjẹ náà nìyẹn ẹjí bá ti fún fámílì ẹ̀lú oúnjẹ nígbà tó pé ẹni tó ní fámílì ẹ̀lú fún oúnjẹ nítorí ẹni lọ hadithul qudusi ọlọ́run bá nígbà tó pé à yá ìbáàdì ìrẹ́rù mi inni istat'amtuka falam tut'imni èmi ọlọ́run bá sì wá bá ọ pé kó fún mi lóúnjẹ jẹ ó sì fún mi lóúnjẹ jẹ à ẹnu máa bí ọlọ́run bá sì gbéra kí á mọ́kí à bá kẹ́ fa ut'imuka fún oníṣe fún ọ lóúnjẹ jẹ ọlọ́run bá lóúnjẹ jẹ tí èsì jẹun ọlọ́run bá ní àà ṣé amma ja'aka abdi fulan sẹ́rù mi ọ̀wá ẹrù mi báyìí lágbájá báyìí ṣé kò wá bọ́ngbà tó wà nílé ayé pé kó fún mi lóúnjẹ ni tó sì fún lóúnjẹ a amma ta'lam annaka in at'amtahu wajadta dhalika indi so mo pé tó bá fún lóúnjẹ ńjọ́ yẹn ó bá ó bá lóde mi Ọlọ́run bá ni so yi túmọ̀ pé mi Ọlọ́run bá wá bá o pé kó fún mi lóúnjẹ je o fún mi lóúnjẹ mo fi yẹn tú pé wa ma uridu an yut'imun èmi Ọlọ́run ò ní ká fún mi lóúnjẹ túmọ̀ pé mi Ọlọ́run ò ní ká fa ẹrù mi lóúnjẹ tó ke tí bá tin fún ẹrù Ọlọ́run lóúnjẹ nígbà tin fún Ọlọ́run lóúnjẹ jẹ náà ni Ọlọ́run bá ni tí mo dá yín fún kon

ọlọ́run bá ní èmi ọlọ́run bá mi ń pa wọ́n láṣẹ kankan àti èyàn àtàjẹ́ ọlọ́run bá lè kẹ́lá bá wí ọlọ́run mi ọlọ́run pa wọ́n láṣẹ kankan ilá àyàfàṣẹ́yọ kan wa ma umiru ilá liya'budu Allaha mukhlisina lahu ddin ọlọ́run bá lèmi ọlọ́run bá yìí ń pa wọ́n láṣẹ kankan tó tayọ ó sì jẹ́ sí pé ìjọsìn wọn yẹn èmi ọlọ́run ọba nìkan ló wọ́n mọ̀ fún wọn ní fẹ́lú ní yàtọ̀ fọ́lọ́run ọba mọ́ ìtumọ̀ mọ́kùnrin sí ìnara wùdí nìyẹn pé lẹ́yìn tẹ́ ń jọ́sìn fọ́lọ́run ọba tán ẹ̀ tún gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba mọ́ èyí ò tún gbọ́dọ̀ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba níjọsìn mọ́ so gbogbo àwọn eléyìí báyìí ó ní àwọn àdílà nínú alkitab àti nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run tó ń fi yé wa

òun náà sì ni áàkírù wájìbù lórí wa kí ló dé kíyàn bá fẹ́ wọnú Islam nǹkan tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ tó gbọ́dọ̀ wí tó sì gbọ́dọ̀ máa wà lórí ẹ̀ òun náà ni ṣàhádàtù Allah ilaha illallah kíyàn jẹ́ rí pé kò sẹ́rì kankan tá gbọ́dọ̀ máa fún níjọsìn àyàfi Ọlọ́run bá Allah nìkan in tó bá jẹ́ nǹkan tó gbẹ tó gbọdọ̀ gbẹ̀yìn nínú gbésí ayé tó tún jẹ́ tó gbẹ̀yìn nínú ọ̀ràn ayé anábì ní man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna anábì ní tó bá jẹ́ sí pé gbólóhùn tó sọ gbẹ̀yìn tó fi kú nílé ayé nǹkan ọ̀ràn ayé tó wí gbẹ̀yìn nǹkan ọ̀ràn ayé tó ṣe gbẹ̀yìn tó fi kú nílé òun ni àkọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn lórí ẹ̀dá ohun tó ní ìgbẹ̀yìn tó sọ̀rọ̀ yẹn kíyàn tó wí kó tó jáde kún ní ayé ọ̀rọ̀ ìbádà yìí ni ọ̀rọ̀ ìbádà ni so ló fi já sí pé nǹkan tó lọ́wọ́ ní kí pàtàkì dépò báyìí ah wallahi lazim ó yẹ kí àwa ẹ̀dá náà ká pàtàkì ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ká pàtàkì ẹ̀ gan fún Ọlọ́run ọba ó so ibà ní sè náà tó bá ń sọ pé yàn kí náà ń pè bẹ́ẹ̀ <coughs> àbíká tó lọ síbẹ̀ ó wá sí làákà yìí ni pé ṣe rí ọ̀rọ̀ ìbádà yìí tàwíìdù mẹ́ta ni ìmọ̀ Ọlọ́run Ọba lọ́kan ìmọ̀ nípa ìjọ́kan ṣoṣo Ọlọ́run Ọba mẹ́ta ló pé alákọ̀ọ́kọ́ tàwíìdù rububiyya kágbà yí pé Ọlọ́run nìkan ni rọ́bù kí náà pè ní rùbùbíyà kí náà pè ní rọ́bù òun náà ní pé gbogbo àwọn àfààlù lọ gbogbo àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ bá ń ṣe tọ́lọ́wọ́ bá fún wa nínú ọ̀nà Al-Qur'an pé èmi Ọlọ́run bá mò ń ṣe nǹkan báyìí èmi Ọlọ́run bá mò ń ṣe nǹkan báyìí kágbà ìpínlẹ̀ yẹn Ọlọ́run bá kò sẹ́nì kankan tó ní kápá àti ṣe má kágbà pọ́lọ́ nìkan ló lè ṣe. ṣeré ẹlẹ́bọ̀ ṣáájú àwọn ńlá àwọn mùsùlùmí ti sin àwọn ọ̀la wàláhì ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé òde òní nǹkan yà mí lẹ́nu wàláhì mo fọlọ́ àwọn ẹlẹ́bọ̀ Kùrẹ́ṣì wọ́n dá lọ́dọ̀ Ọlọ́run bá jọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òdi òní lọ ẹ gbàgbé ọ̀rọ̀ àwọn kèfèrí Ọlọ́run bá jẹ́ kó yé wa wípé wala in sa'altahum man khalaqa as-samawati wal arda ọlọ́ba ní ìrànlẹ́bì tó bá bí wọ́n léèrè àwọn ẹlẹ́bọn nípa ọlọ́ba ní tó bá bí wọ́n léèrè kódà ń bò mí ọlọ́wọ́ bá nígbà sọ nínú suratu Luqman ọlọ́wọ́ bá ní tọ́wá bí wọ́n lè pé man khalaqal arda wa man fiha tálẹ́ntọ́ dá ilẹ̀ àti gbogbo tó wà nínú ilẹ̀ àti gbogbo tó wà lórí ilẹ̀ sẹ́pá wà náà wà ń bẹ́ àbí gbogbo tó wà gbogbo nǹkan wọ́n gbà pọ́lọ̀ gbogbo àwọn kan gbà pọ́lọ̀ bá ní ṣe bẹ̀dá mùsùlùmí tò ní wọ́n gbà pé náà kéèsọ́ lọ́wọ́ bá ní páyàn àwọn èèyàn burúkú ni máa ń páyàn èèyàn burúkú ni máa ń farẹ́ kàyàn gbogbo ẹnikẹ́ni tó bá gbà yí pé lẹ́yìn ọlọ́run bá ẹlòmí tó ní kápá àti páyàn irú ẹni bẹ́ẹ̀ ti dẹlẹ́bọ̀ nìyẹn nínú rùbùbíyà gbogbo ẹnikẹ́ni tó bá ẹnìkan lè bá tèèyàn jẹ́ gbogbo orí ilé báyìí ó ti dẹ́lẹ́bọ nìyẹn rùbùbíyà ọlọ́run ọba nìyẹn náà ẹlẹ́ẹ̀kejì tawhidul uluhiyya kí agbàyé pọ́lọ́run ọba nìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún ẹlẹ́ẹ̀kẹta tawhidul asma wa sifat kágbàyé pọ́lọ́run ọba àlékẹ́lá ní àwọn orúkọ tó rẹwà àti àwọn òròyìn tó ga náà ṣẹwárí inú gbogbo tawhid mẹ́tẹ̀ẹ̀ta yìí eléyìí tó ga jù nítorí ẹ̀lọ́lọ́wọ́ bá lékẹ́lá fẹ́rẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run bá pátá nítorí olùhíyà ni ẹ wá wo gbogbo rùbùbíyà wọ́n ń sàlàyé olùhíyà ni gbogbo àwọn rùbùbíyà wọ́n ń sàlàyé ló fi jẹ́ pé tẹ́ bá wọn olú alukur'an tọ́lọ́ bá lékẹ́lá bá fẹ́ máa sàlàyé ìdí tó fi jẹ́ sí pé òun lọ́yẹ kẹ́ máa jọ́sìn fún yọ máa béèrè pé talẹ̀ lọ tó dà nǹkan báyìí talẹ̀ tó dà nǹkan báyìí talẹ̀ tó dà wọ́n fi àwọn tá a gbà yẹn tàwíìdì tá a gbà tó rìnlẹ̀ lẹ́mìíwá yẹn wọ́n fi ń pè wá sí dúkìá nígbà tó bá gbà fọ́lọ̀ wọn bá lọ́dà gbólé kí ló tọ̀ wá gbà fọ́lọ̀ nìkan náà lọ́yẹ ká máa jọ́sìn fún ó túmọ̀ sí pé gbogbo àwọn tàwíìdì yòókù ọ wá láti wá sàlàyé uluhiyya ni tàwíìdì wá sàlàyé ọ̀rọ̀ tó ga jù lọ́dọ̀ lọ́wọ́ bá àwọn tàwíìdì yòókù ó wá sàlàyé fún wa nípa wípé àrí tó ga al-ghayatul manshuda al-ghayatus samiya in tó ga jù lọ́dọ̀ lọ́wọ́ bá òun náà ni in tó ga jù ní ẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba so látara báyìí kí wá ní pèrè ìbádà alẹ́ ìbádà lughatan nínú èdè ìtànkù ní ìbádà gẹ́gẹ́ òun náà ni àtàzallulu wal inqiyad wal wal khudu' kéèyàn tẹríba kéèyàn ti tẹríba báyìí o torí tẹríba ní kéèyàn tẹríba lómi ọ̀mọ̀ ju pé kéèyàn sá mọ̀ sọ̀rùn kọ́ lọ ṣe é báyìí nísì kéèyàn tẹríba fásitì ọlọ́wọ́n ba wal intiyad kéèyàn sì máa tẹ̀lá sí ọlọ́wọ́n ba ìsì wọ́n bá méjì الاختيارين ب الاجبارين ب التذلل والخضوع والانقياد الاجباري انا اقول التذلل والخضوع والانقياد الاختياري فهم بك سيبا نزل tàbá fojú ẹyọ kan gbogbo ẹ̀ nìyẹn àmọ́ tàbá fẹ́ gbójú gbogbo ẹ̀ tàbá fẹ́ gbójú mẹ́ta wo a ní àtàzálùlù wàlìkìyàdù ìjìbàríyà àtàzálùlù wàlìkìyàdù wàlìkìyàdù alìkìyàríyà náà kí ni túnmọ̀ nǹkan tí mo sàlàyé ó ní pé mímọ̀ yẹpẹrẹ ara ẹni kan bẹ ìmọ̀ tẹríba kan bẹ yìí máa tẹ̀lé kan bẹ̀ tó yẹ sí pé ọfẹ́ o ọkọ̀ o ọfẹ́ o ọtẹ́ ọlọ́run kò tẹ́ ọlọ́run ọgbọ̀dọ̀ máa tẹ̀ láti ọlọ́run ọba lórí ẹni kò sí ládá lórí yẹn gbogbo ẹ̀dá lọ́wọ́ kó sábẹ̀rẹ̀ ọlọ́run ọba àdékẹ́lá fi sọ pé kí ni o wa in kullu ìbùdíyà bẹ̀yẹ kése ìbùdíyà tó ní ládá wọ́n wà bá ìlú ọba lẹ́ni tó yẹ pẹ̀rẹ̀ jama'a intanet mẹ́gbẹ́ gbogbo èèyàn pátápátá ló ń jẹ́ sí pé wọ́n ń tẹ̀ láti ọlọ́run ọba tọ́wọ́n àwòkárà wọ́n fẹ́ wọ́n jama'a ta ni ọmọ sikh ta ló wù kọ́ ọmọ sikh kọ́nawọ́ ọ̀sẹ́nìkan tó ìtànpè ní alkùdú ìwà tàzálùl ní ayẹpẹrẹ lábẹ́ ọlọ́run báyìí ìtọ́lọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ lórí wa yóò máa ṣẹlẹ̀ afẹ́ akọ yóò sì máa ṣẹlẹ̀ síwá náà ni ẹ̀bùdíyà ni arapa ń jẹ́rù ọlọ́run bá ní àmá yóò ní ládá torí wọ́n kọlu ṣe fúnra rẹ̀ àbí èyí ó gòkè lọ báyìí yóò sì jábọ́ sóòrò tí rẹ̀ jábọ́ tó fẹ́ jábọ́ tàzálùlùnù wal ìǹkìyàdù wal khudú ọ̀tẹ̀ láti ọlọ́run ni ṣe é bá ní sí lábẹ́ yìí ò ní gbogbo àwọn kèfèrí kó sí àti mùsùlùmí gbogbo alákósábẹ̀ yẹn kò sẹ́nì kankan lábẹ́ sánmà ọlọ́run ọba kò sẹ́nì kankan àti lókè sánmà ọlọ́run ọba gan-an àwọn ẹ̀dá ti ń gbé bẹ̀ àyàfi kọjá sí gbogbo apátápátá a máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba lábẹ́ afẹ́ wa afẹ́ ni ìjẹ́rù ọlọ́run ọba nìyẹn. ṣé báyìí ó ní pé mo fẹ́ máa jẹ́ ẹrú ọlọ́run ọba ní ti tẹ̀sà pé mo fẹ́ sọ́ra mi dẹrú ọlọ́run ọba inú nǹkan tó ń ọlọ́run ọba àlékẹ́ lọ́wọ́ sọ pé kọ́ máa ṣẹlẹ̀ sí mi túláàsì àmì mi gangan ni mo fẹ́ máa ṣe fọ́lọ́run ọba tó kọ́lọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ là ń pè ní alkhudu'u wàtàbálúlú wàlìǹkìyàdú alìkhtiyariya òun ló ní jaza òun ló lẹ́sàn so nítorí àjọ pé tẹ bá rí ẹ̀bùdíyà ìmájẹ́rú ọlọ́run ọba ìmájẹ́rú ọlọ́run ọba ní alkùránì ọ̀nà méjèèjì tí mo wà ní so bẹ́ẹ̀ bá ṣe wá gbé wá tó bá ṣe wá lò ní ó túnmọ̀ sí pé ṣé ubudiyatun amma ni àbí ubudiyatun khassa torí ó tún pín sọ́nà méjèèjì yẹn ubudiyatun amma ìjẹ́rú ọlọ́run bá ti gbogbogbò tó ẹ́sì pé gbogbo àyílá kó sábẹ́ rẹ̀ àti kèfèrí àti mùsùlùmí ubudiyatun khassa ìjẹ́rú táwọn afábá wá fẹ́ sálàyé nítorí lè tọ́kà wá nìyẹn ibi tá fẹ́ lọ nìyẹn so ibà nísìn àmọ́ta bá fẹ́ sálàyé nǹkan tá fẹ́ sálàyé ìbádà àfi ká kó lákòyàwó ká kó lákòyàwó ká lè bá gbàgbọ́ yé nǹkan tá fẹ́ sọ náà ni yóò ràn wá lọ́wọ́ yóò jẹ́ ká gbàgbọ́ yé nǹkan tá fẹ́ sọ torí pé ńgbà kó yé dáadáa ẹ wá fi ìdàkejì nǹkan yẹn hàn ṣe bá ní sí pé nǹkan tí mo wí fún ọ ìdàkejì rẹ̀ rí ṣe bá ní sí ẹ̀ ń júwe àláfíà fún èèyàn kọ̀ wá mọ̀ àláfíà àláfíà ẹ wá mọ́ lọ sọ́spítù ẹ wá ní kí lélẹ́yìn ó ń sàárẹ̀ ẹ̀hẹ́n tó bá ní ìdàkejì rẹ̀ tí ó wà lọ́spítù báyìí ẹ̀yìn àláfíà yóò yé àwọn afáwọn ni ghayatul hubbi ma'a ghayati dhulli lillahi subhanahu wa ta'ala ìdógóngó ìnífẹ̀ẹ́ ọlọ́run ọba papọ̀ mẹ́yìn ìdógóngó ìyẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ọba ó mi pé ìyẹpẹrẹ ara ẹni èyàn jẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ọba dé ògóngó àmẹ́ntọ́fà tí yẹn fi jẹpẹrẹ ara ẹni fọ́lọ́run ọba ni pé tó pé yẹn nífẹ̀ẹ́ tí bá ń jọ́sìn fọ́lọ́wọ́n ọba ó ń yẹpẹrẹ ara ẹ̀ fọ́lọ́wọ́n ọba nìyẹn ó ń ṣe ẹ̀tìrọ́fù pé òun yẹpẹrẹ wájú ọlọ́run ló fi jẹ́ sí pé ní ẹwọ bí òun ṣe ga tó nínú ìbádà yẹn tó pé àwọn ìbádà àti náà tó pé sọ́nà tọ́pọ̀ tọ́lọ̀ bá ní káyì bá àwádébẹ̀ ẹ wá rí bèrò ṣe ga tó yẹn in tó ga jù nínú nínú òrun òun náà ní kíni asujud tó pé ìgbà yẹn la yẹ pé rárá jù fọlọ́wọ́n bá láfi ní ghayatul hubbi máa ghayati zulli lillahi subhanahu wa ta'ala ìyẹn gbọdọ̀ yẹ pẹ̀rẹ̀ ara ẹni fọ́lọ́wọ́n ní yẹ pẹ̀rẹ̀ ara ẹni tó ga jù nítorí pé ìfẹ́ ọlọ́wọ́n bá ga lẹ́mí yẹn kan nìyẹn definition kan ni àwọn afá gbà wọlé àmọ́ definition ilé tó kójú tó ní tààrífún jami'un mani'u tààrífù tó yẹ pé gbogbo tó yẹ kó definition ìtumọ̀ tó yẹ pé gbogbo tó yẹ kó kó sínú nínú ìtumọ̀ tá bùkátà ó ti kó sínú gbogbo tó sì yẹ kó lé jáde tí ó yẹ kó wọnú ẹ̀ ó ti lè jáde òun náà والأعمال الظاهرة والباطنة wọ́n ní ìbádà ìbádà ìbádà tá a mọ́ sọ ẹ̀ ismo ni orúkọ ni náà ni àbí kèsè náà tẹ́ pé náà ni orúkọ ni tòótọ́ kèsè fẹ́ìlù kèsè verb kèsè harf àbí ismo orúkọ ni àmá jami'un likulli ma yuhibbuhu Allah orúkọ kan ní tó ẹ́sì pé ó kó gbogbo tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá bá ti nífẹ̀ẹ́ sí ókó sínú ìdán gbogbo tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá bá ti lé lóhun nífẹ̀ẹ́ sí àìbáadà ní ọmọ jẹ́ tí a bá ti lè rí àyà kan àbẹ́rì kan tọ́lọ̀ ní òun nífẹ̀ẹ́ kan báyìí tọ́lọ̀ bá ti lóhun nífẹ̀ẹ́ rẹ̀ ìbáadà nìkan ni nítorí ẹ̀ ọlọ́wọ̀n bá lékẹ́lá sọ nínú hadithu a ah, inú hadithu yari tí Ànábì sallallahu alaihi wasallam tí Abu Hurairah ló gbà hadithu yawa Ànábì sallallahu alaihi wasallam pé kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila ar-rahman ila fi pe ibadani Ànábì ní kẹ́límà méjì kan bẹ gbólóhùn méjì kan bẹ khafifatani ala lisani ó fúyẹ́ gan lórí àwọn anẹ́fẹ́ máa ròyìn gbólóhùn yẹn fún wa anẹ́bẹ̀ ní gbólóhùn yìí lórí ahọ́n pípẹ̀ rẹ̀ fúyẹ́ thaqilatani fil mizani àwọn ni fúyẹ́ tó lórí àwọn yẹn ó wúwo gan lórí òṣùwọ̀n Ọlọ́run bá habibatani ila rahman Ọlọ́run bá ní kí lọ́wọ́ nífẹ̀ẹ́ sí gbólóhùn àwọn gbólóhùn yókù lọ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ gan subhanallahi wa bihamdihi subhanallahi alazim a jẹ́ sí gbogbo ẹnikẹ́ sí máa wígbónò yìí àìbádà ní sí kí ló fà tó rí ààrẹ ìpọ́nà ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ rẹ̀ a sì ní ìbádà ismun jami'un li kulli ma yuhibbuhu Allah ta bá ti lè rí pọ́nà ọba nífẹ̀ẹ́ nǹkan kan báyìí ìmọ̀ sí nǹkan yẹn ìbádà ni ó máa jẹ́ so number one tó wá yọ́nú sí torí pé nǹkan Ọlọ́run bá lè nífẹ̀ẹ́ rẹ̀ kọ́lọ̀ bá má yọ̀nú sí kò yé ah subhanallah gbogbo nǹkan tọ́lọ́run bá dá Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àmẹ́kẹ̀ sí gbẹ̀rẹ̀ Ọlọ́run bá yọ̀nú sí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kíkúfù ma ń bẹ̀rẹ̀ tọ́lọ́run bá yọ̀nú sí káma ṣe Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kọ́ tí ó máa bẹ àmọ́lọ́run bá yọ̀nú sí káma ṣe káma mú kò yé ọlọ́wọ́ bá fẹ́ kí nǹkan máa bẹ káúnan mo fẹ́ kọ́ máa bẹ àmá ọlọ́wọ́ bá lam yuridhu ọlọ́wọ́ bá fẹ́ ká máa ṣe so nǹkan méjì ọlọ́wọ́ bá dá ọlọ́wọ́ bá dá ọmọ kankan ó fẹ́ kọ́ máa bẹ ní ibtila'an láti lè dẹ́wà wò ọlọ́wọ́ bá tún wá so yẹ báyìí nísìn nítorí ọ̀rọ̀ jẹ́ sí pé ismun jami'un li tá bá sọ pé tọ́lọ̀wọ̀n ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ sí nìkan tá bá tó fi wàyàrùbọ́ tá bá fi sí kò tí pé Ọlọ́run bá gbọ́dọ̀ yọ́nú sí torí pé kìí ṣe gbogbo tọ́lọ̀wọ̀n ọba àlékẹ́lá nífẹ̀ẹ́ sí kọmọ ẹbẹ̀ Ọlọ́run bá yọ́nú sí ìtọ́lọ̀wọ̀n ọba bá sì yọ́nú sí tẹ́yẹ̀ bá ṣe kò ní jẹ́ sí ìbádà ìgbọ́dẹ̀ yọ́mọ̀ jìyà ni àbí wàyàrùbọ́ Ọlọ́run gbọ́dọ̀ fẹ́ Ọlọ́run gbọ́dọ̀ yọ́nú sí minal aqwali nínú àwọn gbólóhùn tí a máa ń sọ

sẹ́rí gbónà yìí ó ní agbára gidi gan kódà bẹ́yẹ̀ bá wà nù wàhálà tó bá wí ọlọ́run bọ́ làkónù wàhálà rẹ̀ ọlọ́run bá lè kí lásọ nípa anabi anabi yunus alayhi salam nígbàtí anabi yunus ẹ̀yà gbé mẹ́tọ́ wà nù ẹja ó ní kí anabi yunus sọ la ilaha illa anta subhanaka inni kuntu gbólóhùn yẹn ní agbára jẹ́ pé bẹ́yàn bá wà ní wàhálà bẹ́yàn bá wí wàláhì ọlọ́run yóò ẹkùn ní wàláhì Ànábì ní afdalu ma qultu ana wa nabiyyuna qabli la ilaha illallah in tó lóore jù nínú àwọn inú nǹkan tí mo wí gbólóhùn tẹ́mi Ànábì wí àtàwọn Ànábì tó ṣáájú mi òun náà ni gbólóhùn la ilaha illallah <clears throat> nítorí jẹ́ pọ́ wá nínú àwọn hadithu mi ó wà nínú sunan sallallahu alaihi wasallam ní tó bá dé ọmọdé wọ́n gbé gbogbo nǹkan pátápátá àti wọ́n àtàwọn sẹ́rẹ̀ àti gbogbo ẹ̀ àti wó fún ẹ tó níṣẹ́ wọ́n gbé yí sórí òṣùwọ̀n ẹlẹ́gbẹ̀ kàláì wọ́n wá gbé láìlẹ́lẹ́lá sẹ́gbí sórí òṣùwọ̀n ẹlẹ́gbẹ̀kejì wà láìlẹ́lẹ́lá ọ̀tẹ̀ gbogbo ẹ̀yẹn yẹn torí kò sí nǹkan kan adẹ́bìnrin kò sí nǹkan kan tẹ́lẹ̀ gbé sórí òṣùwọ̀n tó wà gbé láìlẹ́lá ọ̀tì lẹ́gbẹ̀ẹ́ tí nǹkan yẹn wà tẹ́ láìlẹ́lá láyé ó ní agbára púpọ̀ jù minal aqwal bóyá àwọn gbólóhùn gbogbo àwọn gbólóhùn tàbá ti ń sọ tàbá rí pọ́nà ọba lékẹ́lá nífẹ̀ẹ́ sí ọlọ́run bá yọ́nú sí ìmá sọ gbólóhùn yẹ àìbádà ni ọba já sí lọ́dọ̀ ọlọ́run bá ìyẹn jọ́sìn fọ́nà ọba nìyẹn wal a'mal àtàwọn iṣẹ́ àwọn iṣẹ́ tó yẹ pé à ń forí kìríkì ara ṣe tọ́lọ́run ọba bá ti lóhun nífẹ̀ẹ́ síṣẹ́ yẹn tọ́lọ́run ọba sì yọ́nú sí ìmá ṣiṣẹ́ yẹn fún ọlọ́run ọba àìbádà ni ọba wàlbáàtínà ó wá pín sí méjì ìgbà míì àwọn gbólóhùn kan mẹ́rin tó ẹ́sí pé gbólóhùn tí èyàn máa ń sọ jáde tí ó hàn ní ọlọ́wọ́ bá sì nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́ bá yọ́nú sí ìbádà ní ọ̀wẹ̀jẹ́ ìgbà míì gbólóhùn àwọn gbólóhùn mẹ́rin tó ẹ́sí pé èyàn máa ń sọ pamọ́ ní ẹ̀nà ń pè ní qawlul gbogbo nǹkan tí èyàn bá jí ń sọ ní ọkàn èyàn tọ́lọ̀wọ́ bá níkẹ́lá nífẹ̀ẹ́ sí tọ́lọ̀wọ́ bá níkẹ́lá sì yọnú sí àmẹ́yàn kakọ̀ gbọjáde lẹ́nu yẹn albáfínà nìyẹn àìbádà lòun náà bákanáà àwọn iṣẹ́ tí èyàn bá ń ṣe tọ́ hàn níṣẹ́ gbangba níṣẹ́ ara báyìí tọ́ bá ti hàn tọ́lọ̀wọ́ bá nífẹ̀ẹ́ sí tọ́lọ̀wọ́ bá níkẹ́lá yọnú sí àìbádà ni gbogbo iṣẹ́ tí jama'a nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé <coughs> al'aslu fiha at-tawqif sẹ́rí bí ìbádà ṣe rí ìpìlẹ̀ rẹ̀ ní pé kátó lè gbà pé ìbádà nìkan ó kòrà ju ààrẹ rìnà pé sọ́nà ọba pàṣẹ rẹ̀ sọ́nà ọba fẹ́ sọ́nà ọba sí lè gbà pé ìbádà ló ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn ń ṣe lónìí tán pè ní ìbádà ìtọ́lọ̀wọ̀bọ̀ ọ̀yọ́ wọn ni torí pé kò sẹ́ẹ̀dì kẹ̀kẹ́ pọ́lọ̀wọ̀bà lékelá sí orí kẹ̀kẹ́ alẹ̀ fóhun yọ́nú sí ìtọ́lọ̀wọ̀bà lékelá ọ̀bá yìí ti yọ́nú sí tọ́lọ̀wọ̀bà lékelé ò nífẹ̀ẹ́ rẹ̀ à ní pè ní ìbádà tó bá ń finú nǹkan báyẹ̀ jọ́sì fọ́lọ́wọ̀bá ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ lànàbí sọ́lọ́wọ́ sọ pé mẹ́nà àmìlà àmìlàn gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣiṣẹ́ kẹkẹn amalan laysa alayhi amruna tí ó sí àti àwọn ànábì lórí iṣẹ́ yẹn tí è ṣe pọ́lọ́wọ́ ọba lọ́pàá láṣẹ tí è ṣe pá nẹ́bì sọ́lọ́sọ́ lọ́pàá láṣẹ kó ṣiṣẹ́ yẹn ọ wá ṣiṣẹ́ yẹn láti fi jọ́sí fọ́lọ́wọ́ ọba ànábì lọ́wọ́ ọba ọ̀dà padà sí nítorí kìí ṣe ìbádà kí lọ́ fi mọ́ ìbádà agbọ́dọ̀ rẹ́rí pé ọlọ́wọ́ ọba àlékẹ́lá yuhibbuhu Allahu ọlọ́wọ́ ọba nífẹ̀ẹ́ ọlọ́run sì yọ́nú sí táàbá ti lè rẹ́rì ọwá ní à tí a rẹ́wádé ẹ̀ẹ́bí à ẹbí mòmí jọ́sì fọ́lọ́run ẹ̀ ní àdìhì ọlọ́run ló wọ̀n gbá ọlọ́run bá kọjá pé ọfẹ́ ohun ìfẹ́ ọtún láti ń gbèlé ọlọ́wọ́ subhanallah o lè gbé tún láti fẹ́ ọlọ́run bá kọjá pé tó máa fi <coughs> náà nítorí àsìkò àsìkò ti kéré gan-an nígbàtà tí wọ́n mọ̀ pé nǹkan tán pè ní ìbádà ni àwọn ọ̀nà táwọn ń gbàsẹ̀ ìbádà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ àwọn ìbádà tí yẹ máa ń ṣe pẹ̀lú ọkàn wọ́n pè ní alẹ́ ìbádàtu qalbiyya àwọn ìbádà tí yẹ máa ń ṣe pẹ̀lú ọkàn mọ́ bọ́ àmá kùjú ẹ̀wà ẹlẹ́ẹ̀kẹta alẹ́ ìbádá tó ìbàdàníyà àwọn ìbádà tí ẹ mọ́ sí pẹ̀lú ara kí làwọn ìbádà tí ẹ mọ́ sí pẹ̀lú ọkàn alákọ̀ọ́kọ́ àtàwákùl inú ọkàn ni máa wà ìbádà tó ń kọlbíyà ni yìí máa gbára lé Ọlọ́run Ọba kágbà yí pọ́lọ́run Ọba nìkan náà ló lè gbọ́ bùkátà ẹni náà pè ní àtẹ̀fúwìd subhanallah nínú ibadatul qalbiya lọ́wà nínú nǹkan tá ń fọkà sí ni àlera àǹfààní àti máa sàlàyé kí ni dẹ̀lú lórí tawakkul nǹkankan àlèsìmára yẹn sì máa sàlàyé fọ́síwẹ́wẹ́ tó lásìkò ti fúnga ẹlẹ́ẹ̀kejì nínú ibadatul qalbiya nínú àwọn ibadatul qalbiya òun náà ni kí ni o òun náà ni pẹ̀lú al òun náà ni ìmá níbẹ̀rù ìbẹ̀rù wá pẹ́ sọ́nà méjì alkhawfu tabi'i ń bẹ ìbẹ̀rù àdámá ẹlẹ́kejì khawfu l'ibada ìbẹ̀rù títí ìbádà ìbẹ̀rù ti jọ́sìn kí ló pè ní alkhawfu tabi'i ìbẹ̀rù tàdámá ni pé kí ma bẹ̀rù pé ah, ah, mọ̀ ń bẹ̀rù àkẹ́kẹ́ tó gbé mọ́ ń gẹ́yàn wọ́n bẹ̀rù àkẹ́kẹ́ ará ah, ọ̀n bẹ̀rù àkẹ́kẹ́ ó jí sẹ́bọ̀ ọ̀gbẹ́bọ̀ yé àwọn ìdáṣẹ ọmọ tó gbé mọ́ bẹ̀rù àkèké ọwá ń bẹ̀rù ejò mùsùlùmí ń bẹ̀rù ejò ẹ̀yàn gbọ́ pé kọ́ọ̀fù ẹ̀ ìbádà ni kò pé ó ìbádò pé àbí iṣẹ́ ọ̀fẹ́ náà tó pé kíníkà ẹ̀yìn mẹ́jì mẹ́sọ rẹ̀ owó <laughs> nǹkan ní pé lọ́dọ̀ tí ẹ̀ <coughs> ó sì pé ṣọ̀hánàlá <coughs> kí láyé fàyẹ́ mẹ́ ni pé kí ẹ má bẹ̀rù ejò àbí kí ẹ má bẹ̀rù èèyàn lórí power ah èyí ọmọ ẹ̀ṣẹ́ gbágan mọ̀ ń bẹ̀rù ẹ̀ pé jí má bàjẹ́ yọ́nà mi ṣe pé physical power nìyẹn gbogbo eléyìí báyìí fàkọ́rọ̀jà minha khayfu yatarqab bàtọ́lọ́wọ́ bá ní kí láńsọ́rọ̀ ànábì Musa alayhi salam sẹ́kọ́lọ́wọ́ bá ní kí lájẹ́ kó yọ Musa jáde kó ní Misra ó lọ sí Madian lẹ́ni tí ń bẹ̀rù àwọn ìjọ Fir'aun yàtàrọ́ kọ̀ kódà bí ṣe ń sáré lọ ní wẹ́yìn ní wò pé ṣe wọ́n ti máa bọ̀ tó bá àwọn yánà ti gbọ́ pàdé bí Musa ti ń sá lọ ọ̀nà ibi tọ́rọ kó lè gbà wọ́n ti sáré lọ gbà náà yàtàrọ́ kọ̀ kọ́ọ̀fù yẹn kọ́ọ̀fù tọ̀bí ẹ̀yìn kìí sí kọ́ọ̀fù tẹ̀bọ̀ kí wá ní àwọn ẹ̀bẹ̀rù pé bàbá ní gbóná yọ ya ń wéré o ó wulẹ̀ ya wèrè lásán wọ́n wọ́n bẹ̀rẹ̀ pé ṣé bàbá yọ ya mi wéré o wàláhì ẹbọ ló sí ẹ̀ tàbí à ah! wọ́n bẹ̀rẹ̀ pé yọ ya mi lágàn ẹ kò ní jẹ́ lówó lọ́wọ́ yọ ta mí lọ́sì ẹ yọ pa mí gbogbo àwọn kọ́ọ̀fù yìí ọlọ́run ọba nìkan ìyẹn ẹ̀dí ẹ̀dí olórin mẹ́ta yẹn náà torí kí lè ráyè máwọn àpèjúwe yóò kú náà wà tí bá ní kí máa tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ìbáadà tá ń fọkàn sí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí tó jẹ́ ìbáadà tá ń fọkàn sí yìí bẹ́yàn bá fi lè nínú nítorí ànábì sallallahu alaihi wasallam sọ pé yusbihu min ibadi ẹ̀rí náà ẹrú ọlọ́wọ́ bá ní ẹ̀rí náà ẹrú mi ẹ̀dọ́ ẹ́sì pé yóò jí mu'minan mu'minan bí wà kafiran bí kawakib nígbà tó bá sì fi dìrọ̀ lẹ́báyìí yóò jí ti kèfèrí wallahi alazim kúfùrù dùn ṣe gan nǹkan tọ́kàn tọ́sọ́lọ́ ságbéfẹ́ lómi yàtọ̀ fọ́lọ́ ọba kò jù bá ní náà lọ kó dìgbà téèyàn bá tó sọ pé ẹ̀ẹ́sọ́wọ́ kẹsẹ̀ pọ́dìbà tí bá tó wá gbókúta tí máa wá sọ pupa tí wọ́n á jẹ gbogbo ẹ̀ mọ́ra èwo ìkẹ́ẹ́sẹ̀ pọ́dìbà tí bá tó múra tó bá ní kíyàn tó dẹ̀lẹ́bọ̀ <coughs> wàláhì kò dìgbà tẹ́yàn bá kódà níbi la ilaha illallah tí mo sọ lẹ́ẹ̀kan èyẹ́ lè dẹ̀lẹ́bọ̀ sẹ́kẹ́ mo ní la ilaha sẹ́kẹ́ mo ní méjì ní ókùn méjì ni láti mo sọ láìlẹ̀ kan láàkọ́ kúfúrù kí wọ́n pẹ́ la ilaha la ilaha la ilaha la ilaha wà láìkẹfẹ̀rí ní sẹ́wọ̀n kò ní tí wọ́n pẹ́ kọ̀sọ́ lọ́hun kọ̀sọ́ wàláì kèfèrí níṣe wàláì tó bá ti fi ìlàláhù sí kèfèrí lọ sí àfi kó fi ìlàláhù sí àwọn sí mọ́ sọ mẹ́fà ṣe bá ní sí nígbà mẹ́ta wọ́n fẹ́ ṣeré àtàwọn ọ̀rọ̀ tí ò ní túnmọ̀ kẹ́mọ̀ lagínlága ìlàgá lagínlága àwọn sì bí ẹ̀dà tó ní jẹ́ lagínlága ìlàgá wàláì aláhùnlágílágá ìlágá aláhùnlágí wàláì mọ́ fọ́lọ̀ bàbúrà wàláì sẹ́lẹ̀lẹ̀ ìbáyìí kúfùrù nífà ọkàn jọ bí ìgbà tí ẹ̀ ń ṣe rẹ̀ ni ẹ̀láhùn kí ní jẹ́ lágílágá ìlágá subhanallah ni imagine tó wà láàrin kí ẹjẹ́ mùsùlùmí àti kí ẹjẹ́ kéfèrí ó tẹ́rin jẹ́ àfikọ́ lọ́wọ́ bá kó sànú yẹn tí ẹ bá fi lè gbára lé nǹkan mí ìyàtọ̀ fún Ọlọ́run bá pé ọgbẹ́ mi tẹ nǹkan mí pé nǹkan yẹn ọ̀rọ̀ yẹn kódà ẹmẹ́jẹ ń tẹ̀yìn wàláì bí ẹ̀bá bẹ́ẹ̀ mi ní parasamọ́ fún òun ló fún ìyẹn níwòsàn wàláì kúfùrù ni mo fọ́lọ́ bá búra pé parasamọ́ yìí ní owó mi sẹ́kún lórí fọ́ ṣe ní kúfùrù ni kàngbẹ́ mi lé lásán pé ọ̀dọ̀ parasamọ́ ni ìwòsàn ti wá ó ló gẹ́gẹ́ bí kéèyàn ní ká sábàbù lélẹ̀ ọ̀nà ni ó mú ṣe fáwa ẹ̀hẹ́n masha so ibà nísìn so ìfọ́síwẹ́ ń bẹ lórí ẹ̀ àyà Kùránì orí sísà àwọn ìdípọ̀ lórí ẹ̀ àmì ìkẹta fẹ́ sọ pé kí wọ́n gbára lé nǹkan gẹ pé nǹkan yìí gẹ́gẹ́ ni ó mú ṣìfà òwà kí ẹsẹ̀ pátọ̀ lọ́nà ló ti wá wà láàpáyẹ parasamọ́ọ̀lì yẹn gbà pé òun ni ó mú ṣìfà wá yàtọ̀ fún Ọlọ́run ọba wàláhì kúfùrù nìyẹn òun bí parasamọ́ọ̀lì yẹn lè di kèfèrí fà ibi parasamọ́ọ̀lì wà wá náírà yẹn lè di kèfèrí sọ́lọ́run ọba àfikọ́ Ọlọ́run ọba kó ṣàánú wa <coughs> náà ẹlẹ́ẹ̀kejì alìbàdátù kọ̀wìlíyà àwọn ìbádà tán fẹ́nu sọ òun náà níbi àwọn àkáà àti gbogbo ọ̀rọ̀ tọ́lọ̀wọ̀ bá alékẹ́lá bá yọ́nú sí wa man ahsana qawlan mimman da'a ila Allah wa 'amila salihan wa qala innani minal muslimin ahsana qawlan qawlu ni ó jẹ́ tó ń sí pẹ́nu la ń wí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-ibadatu al-badaniyya àwọn ìbádà tán fara ṣe so yíba ní ti bí azabṣu bí ká pẹ̀rẹ̀ fún kan ẹgbẹ́ bí asujud ká forí balẹ̀ fún kan ẹgbẹ́ bí annaziru ká sì lérí fún kan orísìí àwọn ilé ìbáyìí nínú àwọn al-ibadatu àwọn ìbádà tán fara ẹgbẹ́ bá ń wagbo kùtù lọ́nà inú àwọn ìbádà tán farasí ni tó a bá jẹ́ kí n so wẹ̀ lẹ́nu papọ̀ níbi orí ọ̀rọ̀ ìbádà yìí lórí ọ̀rọ̀ ànúwárẹ̀ ìbádà yìí <coughs> tó rá àwọn fáwọn kà fún wa pé kí làwọn ànúwárẹ̀ ìbádà kí làwọn ìran ìbádà ẹ mẹ́ nǹkan tọ́fà ò ní pé ọ̀ràn yẹn ní ká mọ àwọn ìran ìjọsìn ọ̀ràn yẹn ní ká mọ nítorí mímọ̀ rẹ̀ lóde ká mọ̀ pé ilé ìbáyò lára tí èèyàn gbé fẹ́lómi àtọ̀sọ́nà ọba ni tọ́ọ̀ ti mọ̀ ó ṣeéṣe kọ́ ọmọ gbé fẹ́lómi ó dẹ̀lẹ́bọ̀n

tó jẹ́ tíra àwọn àfà wọ́n máa ń pín kankan bẹ̀rẹ̀ ìdíre o ló fi jẹ́ pé gbogbo tíra àkídà tẹ́bá tí tọ́bá ti ń ka àdúwọ́ ilẹ̀ ìbádà ilé ìsìnmọ́fẹ́sọ̀ òun fi bẹ̀rẹ̀ ó sì nídìí tẹ́bá ti rẹ́lùmí tọ́ bẹ̀rẹ̀ tí ò ṣe pẹ̀lú ilé báyìí ọyà nídìí ni tàbí kọ́ ibé kọ̀ mọ̀ nǹkan tá ń sọ àbí kò ni alákọ̀ọ́kọ́ àdúà gbogbo tíra tẹ bá fẹ́ lọ kàlẹ́yẹ nípa ìbádà àbí ọ̀rọ̀ kìníkan ní tó bá ń tẹ́ ní àdúwà ilẹ̀ ìbádà alákọ̀ọ́kọ́ tó sọ ní kí ni o àdúà àdúà àdúà ìbádà làdúà ìbádà ni ṣẹ́sẹ̀ tó gbogbo alẹ́lá fẹ́ràn àdúà kò sí nǹkan tó fà tí ó sẹ́ kọ̀sẹ́ àdúà tún lára jẹ pé lọ gbogbo alẹ́lá mọ̀ pé in tó fà tàbí múra sáàdúà ni pé èké mọ̀ sí pé tó pé ìbádà làdúà lámẹ́ nítorí pé yóò tún ní ayé wọn ṣe

Allahi razim àìmọ̀tíyàn ṣe ni wa minan nasi man yaqulu rabbana atina fid dunya wa ma lahum fil akhirati min khalaq ọlọ́wà ní bẹ́nu àwọn èèyàn tó ṣe orí ayé orí ayé nìkan ní ọmọ bẹ̀rẹ̀ ọmọ bá fún yóò náà sì máa tọrọ lọ́dọ̀ ọlọ́wà bá orí ayé nìkan ọlọ́ni wà láìrọ àwọn báyìí wọn ní báǹkẹ̀ kan lọ́dọ̀ ọlọ́wà lọ́jọ́ gbìdà kìyàmà tó bá kú báyìí ó parí fún wọn <coughs> bẹ́ẹ̀ bá sẹ́dọ̀ kìyàmà fẹ́lómi ẹ̀ kò tí ì má ládùá pé àfà Eh, gbogbo ilé ìtàn bèèrè wọn ẹ̀yìn eh, tó tọ́ àmọ́ eh, ẹwọ́ mo nídi owó ìyá ń jẹ mímú sí wáyé kò tí yẹ Islam gan bùkátà owó fa tí ẹ bá ń ṣe súnà náà adébá abẹ́ náà arísìkí tẹ́mi wọ́n bá balẹ̀ gbogbo ìtẹ́ ìsọ iná lámọ́ ṣe ààrin ah, ọlọ́jẹ wà jẹ́ náà ooo àmì àmì àmì ọmọ fún yẹ́mẹ̀ ọlọ́jẹ lọ ara mi ìgbẹ̀yẹlẹ́ àrísọ́ ẹ̀lá àlùbáríkà ẹ̀ẹ́ ìgbà yẹn lè tẹ sàdúrà tọ́ nǹkan tó fà á tó fi jẹ́ sí pé ìbáadà ni ò ní pé tó fi jẹ́ gbọ́n bí síwájú ni pé nínú gbogbo àníwáwẹ̀lẹ̀ ìbáadà gbogbo ìran ìbáadà pátá eré ìtọ́ gajù ní alákọ̀ọ́kọ́ nìyẹn kí ló fà sallallahu alaihi wasallam sọ anábì <coughs> ní àdùáhù huwalẹ̀ ìbáadà ẹ̀mọ̀ gbọ́n kan anábì ní sẹ́ra dùá tẹ́wọ̀ ohun gẹ́gẹ́ ní ìbáadà ẹ̀dàkùn sádùá nìkan ní ìbáadà anábì wá lóhun gẹ́gẹ́ ní ìbáadà ìtumẹ̀ ni pé òun lọ gajù nínú ìbádà so ilé náà pè ní ìtòlákùl kúl wa ìrọ́dàtù jùzì ta'ziman kéyàn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó ẹ́sẹ́ yóò kó gbogbo nǹkan sínú àmá nǹkan yọ kan lẹ gbàlérò pẹ̀lú nǹkan yẹn kéèsè gbogbo nǹkan nítorí àti gbé nǹkan yẹn ẹ máa wò sí ẹ máa wò

kálẹ̀ bá mọ́bí fásí àti lágbára tó lọ́lọ́wọ́ bá lékẹ́ láti pé ohun nìkan ní sọ̀lá tí èyí sọ ohun nìkan là ń ṣe níbi sọ̀lá ẹ̀ understand anábi ní alhajju arafa anábi ní tán pè ní hajji arafa ni ẹ̀dàkùn tọ̀wágùn kọ́ ṣe kò sí lára hajji sáàyù bayna sọ́fà wal marwa nkọ́ ẹ́ subhanallah ìtànàbí ń sọ ni pé in tó ga jù nínú ṣe hajji ẹ̀dàkùn irú ẹ̀ ni àdùáhù huwalẹ̀ ìbádà anábi ní ilé ìtọ́ pàtàkì jù tó lékè tó ga jù nínú ọ̀rọ̀ ìbádà àdúwà ní ló fi jẹ́ sí gbogbo tíra tẹ bá rí inú ọkọ̀ fi sáájú inú àdífì ní anábi ní àdúwáhù mọ́kùlẹ̀ ìbádà mọ́kùlẹ̀ ìbádà anábi ládúwà tẹ́ ń wò yẹn òun ni mọ́kù mùdùmúdù ìbádà ti ìbádà brain àdúwà ní ẹ̀dá tí lọ pàtàkì jù ara brain ni kódà ojú wa bẹ́ẹ̀ ṣe ń wojú pàtàkì tó yìí brain ní control rẹ̀ ìgbà míì ẹ máa wo nǹkan báyìí tí ó bá ti sí brain yìí ń bẹ wà láì ẹ kàn máa ẹ̀ka ah, ń rí yìí hàn láìmọ́ wò yìí ni because ọ̀tọ̀ níbi tí làákàyè rẹ wà ẹ kàn rí ojú báyìí lásán ni tí ń rí nà gẹ́gẹ́ ń bẹ́ẹ̀ bí làákàyè ṣé àwọn ọ̀dọ́ sábà yìí ń bẹ́ẹ̀ bí làákàyè ìgbà míì ẹ di nǹkan mú lọ́wọ́ báyìí ẹ sì máa wá múkúlù ìbádà tí ó níbi àdúwà yìí àwọn èèyàn wá sí ẹbọ lọ àwọn èèyàn sí ẹbọ lọ níbi ọ̀rọ̀ àdúwà yìí máa pé ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba wàláhì làzim ẹbọ ni ọlọ́run ọba sọ wípé <coughs> ọlọ́run bá ní èmi ọlọ́run bá mi wá nífẹ̀ẹ́ àwọn tí bá máa ń tayọ àlà ààzọ́mù ìrẹ̀tìdá ilé tó wá ga jù nínú ọ̀nà ìrẹ̀tìdá tí a fi ń tayọ àlà nínú dùá nam ìtẹ́ yẹn bá táfi wá mọ̀ pé yẹn ń pe ẹlòmí yàtọ̀ fọ́lọ́ba bóòlù yẹn sì máa ń pẹ̀lú mí ó ní kí yẹn máa pe ẹni tàbí kéèyàn máa pé ẹ̀dá lórí tẹ́dẹ̀ ò ní kàpá lórí ẹ̀ tàbí kéèyàn máa pa tó ti kú gbogbo ẹ̀dá wá ni kò sẹ́dá tí èèyàn bá ti pè yàtọ̀ fún ọlọ́run ọba ẹbọ lèyàn mọ̀ sí nítorí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé tó bá ń pe ṣéhù kan ya badawi ya sẹ́jì badawi àwọn èèyàn ń pè bẹ́ẹ̀ ní jító ẹgẹ́ báwọn èèyàn máa ń pe àwọn wòlíì tí wọ́n lẹ̀ yìí náà sẹ́ńpá ti dákọ̀ àwọn wòlíì wọn tán ń pè lẹ̀ yìí àbí ẹ̀lẹ́mẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyàn tí bá ti ń pè nǹkan báyìí ẹbọ ní ṣe àbúwọ́ tó ń pè ànẹ́bì ẹ̀yìn sáná ẹbọ ló ń ṣe èmi tí ẹ máa sọ wípé orí àwọn tí ń pè ànẹ́bì ẹ̀yìn sá gan ẹlẹ́bọ ni wọ́n àbórí wọ́n tó fẹ́ péjì àwọn tí ń pa mọ́jù ni yáàsì torí pé ẹni tó ń pè yẹn ànẹ́bì ọlọ́run ni ẹ̀rí ni sọ́rẹ́ tí wọ́n pè yẹn kò sí ayẹ ẹyọ kan ni

àbàmà kí jákùjákú mọ́ báyẹ̀ gan tó ní ìwọ́n náà wó bó ṣe pé jákìjáka ó kọ jákùjákú tí ọ̀sọ́lọ̀ ní ọmọ ẹjẹ́ jákìjáka yá ìlú so àwọn nǹkan báyìí lára àwọn ẹbọ lọ́wà so ìgbà míì ẹwà lè rí wàláhì wọ́n lè mẹ́lò yá ìgbà míì wọ́n máa ń payá rẹ̀ tó bá ti wá payá rẹ̀ ti fi yá

ìbáadà lọ ń pè àwọn ẹrú ọlọ́run nìyẹn kọ̀kan fi yá sí ni ẹ̀wọ̀n ẹ̀dẹ́sàn so àwọn orin ẹbọ tẹ́lẹ̀ mi ò mọ̀mú nìyẹn aláwò aláyà ìbádọ́láhé aláwò aláyà ìbádọ́láhé ẹlòmí ọmọ adùn òun sí yóò rò pé òun ti rún ní gidi kankọ ẹni tí ti ń pè nǹkan ma ń tá ń pè ìbẹ̀rẹ̀ sọ pé oríkẹjú lọ́wọ́ ti débí wọ́n ti dé bí ta ló dé bí àwọn àjẹ̀núnù so ibá nìtì so kọ́nà ọba kó sànú wa ẹwọ lára dùá lásán ẹwà dúró ẹbọ táwọn èèyàn ṣe so ibá nìtì lára dùá àwọn èèyàn tó ṣe bídá àná so kọ́nà ọba kó là wà ń bẹ so látara báyìí insha Allah ta'ala pẹ̀lú gbọ́nà ọba ibi tá láǹfààní àti dúró sílẹ̀ nítorí àsìkò ti pé so ibá nìtì torí pé sẹ́mà ọ̀rọ̀ yìí kódà kábẹ̀rẹ̀ rẹ̀ láti bí òní yìí títí bí ọdún bí 20 years a lè ṣàlàyé ẹ̀tàn ṣe rí ọ̀rọ̀ yìí ọdún mẹ́wàá láìlábùlà níbi explain ní maka láìlábùlà òfin kankan ọ̀sọ̀ kalẹ̀ ju eléyìí báyìí lọ ní maka lẹ́yìn ọdún mẹ́wàá ìrọ́ wá sọ̀kalẹ̀ ọdún kẹwàá tánàbí bẹ̀rẹ̀ jáwà ní ìrọ́ tó sọ̀kalẹ̀ ṣe é years maka ó mi ń pé years yẹn gbogbo ẹ̀ ló fi preach tawhid àmọ́ ọdún

ẹ̀dàkùn bánẹ́bí ṣe mọ̀ kéwú tó láyé tọ́lọ̀wọ́ bá lè gẹ́lá fi gbé jùlọ jùlọ gbogbo wa tó bá fi 23 gbogbo gbé sí ayé rẹ̀ tọ́lọ̀wọ́ bá lè gẹ́lá fi gbé jùlọ jùlọ tó bá fi sàlàyé ọ̀rọ̀ yìí ẹ̀dàkùn ṣe wákàtí mẹ́rin lè ka wákàtí márùn lè ka láwà tá àmọ́ kéwú tá àmọ́ kankan yìí tá à tó ń dálá hán ẹgbọ́n tó ń tẹ̀lọ́ ànẹ́bì gan ànẹ́bì waste time tó bá ti sọ̀rọ̀ ẹyọ kan gbogbo ẹ ti so òun ti àrẹ́bì ti àrẹ́bì ti bóònù lẹ̀ lọ wọn nígbà tí ẹ bá gbé búdó sàsí nǹkan ní kan bóònù ẹ̀ lọ ni ìṣẹ́ ọkàn máa lọ ni kíyàn wá fi 23 years ṣe mọ̀ pé tàbá ilé ìbáyìí àkà fún wa ní so gbogbo ẹ̀dí ìta ti ń gbọ́n yẹn náà àwọn àyíma náà tó máa ṣàlàyé ẹ̀ lọ oríṣi bẹ́ẹ̀ lọ so abẹ́lẹ́ ọba wọ́n kàn fẹ́ ká wá fẹ́lé ìtawájí kálíbà mọ́ ń ta wáyé wá ṣe rí tó lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ́ ń tọ́ wáyé wá ṣe fa wàláhìlà ní tí máa ń dùn yàn ní ẹlòmí ò mọ́ ń tọ́ wáyé wá ṣe ẹlòmíì kan rò pé Ọlọ́run kan dá wáyé ká máa wówó ká máa ká sì fẹ́yàwó ká sì bímọ ká sì máa lọ nítorí ẹlòmíì tó bá sì rò pé láyé tí súnmọ́ báyẹ̀ wà lọ wábìkan yóò sì fọ́ yára rẹ̀ mẹ́bẹ̀ yóò sì kú dànù kò mọ́ tó wá sí láyé ni so kọ́nà bá kó sànù wà subhanaka alhamdik ṣẹlẹ̀ láyé lẹ́yìn tẹ̀sí afirka sí Ṣé àlékún àgbóyé fún àti àgbọ́ náà? ó lè jẹ́ kí a lè tẹ̀lé ohun kan sí àwọn ọ̀sáàzù àti wọn bá a sọ ó wúlò fún aláyẹ̀bí àti ní àti ọmọ ó torí pé a kà àwọn tí a lè gbà ń gbà announcement kan wà tí wọ́n ní ká ṣe wọ́n ní lecture kan wà tí topic ẹ̀ ń jẹ́ àníkà bẹ́ẹ̀ náà sams wàlíyàwó في مدينة Ilorin. Nikah between yesterday and today in Ilorin. Bí wọ́n ṣe ṣe nikah ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lánàá nílùú Ìlọrin yìí àti bí nikah ṣe dì nísìn nílùú Ìlọrin. So àwọn ọlọ́jọ́ àtúnfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ni Ustaz Yahya Ibn Abdullahi Agaka Abu Zakariya àwọn ni lẹ́kítọ́rà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí wọ́n ti ṣe lẹ́kítọ̀ náà opposite kan ní ọ̀gbìn junction agága ìlọrin kárásì wọ́n ní táìmù náà ní ten o'clock a.m. Nínú ilé kò sí déètì rẹ̀. Ok, déètì tenth of January 2016 next week Sunday ló bọ́ sí ọ̀gbọ́n àgbọ̀dé ọ̀hún. aago mẹ́wàá náà question aláàkọ́ tó wà nígbà yìí wọ́n ní tá a bá ń sọ̀rọ̀ nípa káwù bádání igbe ìbẹ̀rù àdámọ́ àbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé fún wa wọ́n wá ní pé irú example pé kíyàn máa bẹ̀rù òbí lórí pé bóyá kán ní èèyàn òkúnlẹ̀ fún wọn èèyàn ò tẹ̀ kí wọn gbé kíyàn wá bẹ̀rù òbí báyẹn sìn ipe tó wá di iṣu ń bẹ̀ tó di wàhálà pé kí nìyàn lè ṣe sí kíyàn máa fi escape fún bí èrò situation náà. náà irú bẹ̀rù bí yẹn ọ̀nà méjì náà la lè pín sí gẹ́gẹ́ bá ti pín kọ́ọ̀fù sọ́nà méjì yẹn bẹ́ẹ̀ lápẹ̀ sọ́nà méjì tó bá jẹ́ sí pé ìbẹ̀rù tí ń bẹ̀rù àwọn òbí ẹni pé tó wọ́n bá kúnlẹ̀ fún wọn wọ́n jẹ wọn yà ń nà wọn wọ́n ní sanwó léwe wọn mọ́ wọ́n ní sanwó lé ẹ̀kọ́ wọn mọ́ wọ́n lé okó lé sàn pé àwọn òbí ẹni kàpá lórí ẹ̀ láti ṣerú àwọn kanyẹ fún wọ́n bẹ̀rù wọn kìí ṣe bọ́ ní nǹkan tó ṣe yẹn kọ́fù tọ̀bí rí nìyẹn ìbẹ̀rù àdámọ́ nìyẹn àmọ́ tí bá ń bẹ̀rù pé ẹ̀ tí ìbá lọ kúnlẹ̀ fáwọn òbí mi ẹ̀ ìníwà ìjẹ́nà o wọ́n hàn náà ìjẹ́nà ni o àbáwọn bí mi tí bá lọ bẹ̀rù wọn ìyàwèrè o tí bá lọ kúnlẹ̀ fún wọn ìyàwèrè ní lárí o kódà gbogbo bí n bá ṣe ń ṣe tó ìlé támú ìgbàgbà ẹbọ nìyẹn so ibà ní so àwà orú ọ̀nà wo nígbà bẹ̀rù wọn méjèèjì eléjì sábà máa ń wọ́pọ̀ ní pé irú tọ̀bí ìlànà ẹ̀ sábà máa ń bẹ̀rù àwọn òbílé lórí pé àkóbí mi à wọ́n burú gan wà láti burú o àwọn ní kódà wọ́n so mi gini wọ́n so mi ajá bẹ́ wọn dáná lábẹ́ sòrú nǹkan bẹ́ẹ̀ ní sábà mọ́ ṣẹlẹ̀ ok nǹkan tí ẹ lè ṣe òun náà ni pé kí ẹ di ẹ̀mí ara yẹn lámúrì tí ẹ bá fẹ́ ṣe nǹkan kan tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá yọ́nú sí àbí tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá kọ̀kún wa kí ẹ ní al-azmu sadiq kí ẹ ní ìdí ẹ̀mí ara yẹn lámúrì tó tọ́ pé ah, kí ní yóò fi ọlọ́wọ̀n bá a gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀dá kankan káfí wá yapa àṣẹ ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba làwọn náà sì wà so ẹ bá ní sìn so yóò di ẹ̀mí ara yẹn lámúre pé a ah, gbogbo onira tí ń bá rí ń bi sẹ́rà àwọn sọ kíní wọ́n ni ẹ àwọn nǹkan mẹ́rin kan bẹ kí mọ́ wulẹ̀ gbàsìkò ara wa kí mọ́ gbàsìkò ìfẹ́ka mẹ́rin yẹn ọ sọ ọ̀rẹ́ lórí wa ẹlẹ́ẹ̀kẹrin kíní o asọ́burú alẹ́ àgàfíì so ẹ bá ní sìn a lọ kọ́mọ̀ nípa ọlọ́run ọba a kọ́mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run ọba a máa wá lò ó a sì máa pèpè sí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn a wà máa ṣe sùúrù lórí ìnira tó bá kàn wọ́n bẹ̀ wàláhì kò sí bí ó ti fẹ́ sẹ̀sìn Ọlọ́run ọba tí ọmọ ẹgbẹ̀gbẹ̀ sẹ̀sìn Ọlọ́run ọba tí ó ti fẹ́ lò tí ò ní rí ìnira ṣe bá ní asọ́bùrọ̀ lẹ́lẹ́ àjàfí ìwà máa ṣe sùúrù lórí ẹ̀ làwọn èèyàn ìfẹ́ ṣe ibẹ̀ làwọn èèyàn ti máa ń fẹ́ ní ó fi di pé tó gbọ́yé kọ̀ wá ní rí lò mọ́ léèyàn bá fẹsọmi tí a ní ibẹ̀ wọ́n ní ṣé nígbà tí ọkùnrin àti obìnrin bá ti ṣe ákídùn ní káàtán ṣé wọ́n ní ẹ̀tọ́ láti súnmọ́ra wọn àti pé ṣé dandan ni ṣé dandan ni kí wọ́n ṣe wẹ̀límọ́tò ní káàtán. náà tí ọkùnrin àti obìnrin bá ti ṣe ákídùn ní káà bẹ́ẹ̀ ni wọ́n lè súnmọ́ra wọn nǹkan tó fà ní pé wọ́n ti dá ọ̀rọ̀ nìká wọ́n ti dàrú láwùjọ wa igan so mọ̀rọ̀pín torí ẹ̀ náà ni wọ́n fi gbé lẹ́kṣọ̀ ọjọ́ ahadi tí ń bọ̀ iná fi gbé kalẹ̀ kalẹ̀ bá ma ẹgbẹ́ wọ́n ní ìyàwó ṣíṣe láti ìyàwó ṣíṣe lánàá àti lónìí nílùú lọrin so bóò lẹ́ṣe ń ṣe látànáwá báwo ni wọ́n ṣe ń ṣe lónìí so wọ́n fẹ́ ṣàgbéyàwó ẹ̀ kí ló fà wọ́n ti dàrú sẹ́rí ákìdù tí ẹ bá ti ṣe ákídù ó ti lẹ́tọ̀ síyàwó so nìká ní àwọn arkan ó sì láwọn shurut kí láwọn arkanun nìká kí láwọn erigun nìká àwọn àfáà máa ń pín sí márùn àwọn mìíràn máa súnkì sí mẹ́ta so ibà nìsìn so àwọn mìíràn ní azáójú wà záójá azáójú rúkùnù alákọ̀ọ́kọ́ nìyẹn azáójá rúkùnù ẹlẹ́ẹ̀kejì àwọn mìíràn wà súnmọ́ èjì kún sí ẹran kan wọ́n ní azáójá rúkùnù kanu so ẹ̀rí pé nǹkan kan náà ń sọ ẹnìkan ka break ẹnìkan bẹ́yàn bá fẹ́ ṣe ìyàwó àwọn igun tí yẹn gbọ́dọ̀ níbi ìyàwó ní kí agbọ́dọ̀ rọ́kọ àbíyàn máa ń ṣe ìyàwó láì rọ́kọ erigun ẹlẹ́kejì agbọ́dọ̀ ríyàwó ṣe pé èyí ṣe ìgì fọ́kọ láì ní ìyàwó ta rẹ̀ ni Muhammad <laughs> ta wọ́n sì sí ilé ọkọ ẹ pé ta ní wọ́n fún ànẹ́bì wọ́n ní àwọ̀ àwọn ẹni tí ó gbà ìyàwó ànẹ́bì gbà tó bá dàgbà mo fẹ́ mọ kírímínà tí torí pé ìyàwó ànẹ́bì ẹnìkan kan gbọ́dọ̀ fẹ́ ìdájọ́ àwọn ìyàwó ànẹ́bì nù ẹlòmí àwọn èèyàn mọ́ nǹkankan wọ́n ìtún dáràn sọmọ lọ́mọ lọ́rùn wọ́n so ìdí ẹ̀fà ànẹ́bì wọ́n bá ṣe nìka rẹ̀ kalẹ̀ nù kò sínú àtọ̀ àmọ́tò nílọrin ní bá ọlọ́run ọ̀sán wa o tó bá yẹ̀yẹ́ pàwọn ilẹ̀ west ní tí ń ṣẹlẹ̀ á sọ pé bóyá tó pẹ́sì òye wọn orígun ẹlẹ́ẹ̀kejì nìyẹn sẹ́rígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alwaliyu alwaliyu kárí bàbá ìyàwó bàbá ìyàwó àbáwọn tó bá wà nípò bàbá ìyàwó tàbí kárí alwasiyu wàsíyù lẹni tí bàbá ìyàwó bá sàtọ̀ tẹ́lẹ̀ pé kó gbójú sí òun sí kódà bàbá ìyàwó lè bà láyé kó ọ̀sọ̀ pé tó àbúrò ni mo fàkálẹ̀ wàsíyù nìyẹn ó yẹ báyìí nísìn ní tá ń pè ní akudu nìkan ni mo ń sọ yẹn o àwọn àbá kan sọ pé ó ti parí síbẹ̀ yẹn so wọ́n ní sọ̀dák kìí ṣe rúkùnù fún orígun kìí ṣe orígun fún ìyàwó bẹ̀dà àwọn àbá mi gbà pé lára rúkùnù ní kò sọ pé márùn dáwọn àbá mi pé sọ̀dák ẹlẹ́ẹ̀karùn àṣírọ̀ kí gbólóhùn wáyé àwọn èyí kàkún wà láyọ̀ gbọ́dọ̀ wáyé sírọ̀ méjì sí ní máa ń bẹ bẹ́ẹ̀ kí bàbá ẹni tí ó fi ọmọ fọ́kọ tí ó fi ọmọ fọ́kọ kọ́ sọ wípé mo fi ọmọ mi fún ọkọ́ sọ pé zawajtu àwọn àfáà ní tó bá gbọ́ lárúbáwá kò gbọ́dọ̀ sọ yorùbá bẹ̀ tí ò bá bi tilawatihi kéde pé bí kípe gbólóhùn yẹn kéde pé àmọ̀ sí ìbádà so ibà nísì so intervest àwọn ni pé ni pé kódà àwọn àfáà tó máa ń jẹ́ kó yẹ pé yẹn gbọ́dọ̀ sí tààyìn tààyìn

ní ọ̀gá dáwà fà tó gbéyàwó náà ni pé sí ẹ lè kọ lẹ́tà wọ́n ní akros ìyẹn tí ò lè sọ̀rọ̀ o lè kọ lẹ́tà tàbí kó ṣe ìṣàrọ̀ tá gbọ́yé sign language tá lè gbọ́yé ẹni tó bá jẹ́ akros ṣe ìbá ìlísì àmọ́ kì í ṣe ni torí nǹkan tó fà á o ní pé kódà tó jẹ́ pé àpọ̀lọpọ̀ àwọn àfọ́ gba nẹ̀ká orí fóònù wọlé ṣe pé lórí fóònù gba ohun ní ṣẹ̀ríà sọ abẹ́ àti ọmọlúwàbí kọjá àrùn nǹkan mẹ́yìn ó sì rọrùn láwùjọ wa ìdébí pé àwọn èèyàn ti perfect débi pé wọ́n máa kọ́ sí ohun èèyàn wọ́n jí ohun èèyàn ló tẹ́sì rò pé ẹni ẹgẹgẹ ní sọ̀rọ̀ kódà ó ṣe ó lè lóhun obìnrin ó lè ló tọkùnrin ó lè ló tọkọmọkéré ó lè ló tàgbàlagbà kódà ẹlòmí lè lóhun tẹ́mọ̀ gbọ́ ipa àwọn tọ́pọ̀ lọ́wà ń bẹ̀ hmm. àǹfààní nítorí nǹkan bẹ́ẹ̀ àwọn ọ̀gbà ní ọ̀ká òní fóònù wọlé nítorí pé àti sọ abẹ́ abẹ́ tí ó sọ abẹ́ obìnrin jẹ̀tọ́ àti ọ̀rọ̀ abẹ́ kọjá in tó bá ti rújú jọjú járí ọ kò yí báyìí nìsìn so gbogbo àwọn nǹkan wọ̀nyí kí má fi gbàsíkò tó bá sì lè wáyé tí òbí ti yọ̀ǹda pẹ̀lú sígọ̀ tí wọ́n sọ ìtóbi wí bẹ́ẹ̀ tọkùnrin náà sì gbà sẹ́rí tóbi bá wí yẹn náà ń pè ní ìjáb kọkùnrin gbà náà ń pè ní kọbúl so yí báyìí nìsìn so méjèèjì gbọ́rọ̀ wáyé ń bẹ̀ ọkọ tí ó fẹ́ fẹ́yàwó kí bàbá sọ pé mo yìn fọ́ kọkùnrin náà sọ pé òun gbà so yí báyìí nìsìn so tí nǹkan bẹ́yẹ bá ti wáyé tí wà orígun tí mo sọ yìí ti wáyé ọkùnrin àti obìnrin ti lẹ́tọ̀ àti súnmọ́ra wọn ṣe ibà ní sí wọ́n ti lẹ́tọ̀ àti súnmọ́ra wọn ṣẹwárí tó kàn ní wàlímà lẹ́yìn tàbá súnmọ́ra wọn tán ní ó kù wàlímà ìyẹn wà ṣe wàlímà fáwọn èèyàn ní ọjọ́ kejìjọ́ tẹ̀yẹ̀ bá súnmọ́ ìyàwó yẹn torí pé bá Ànábì sallallahu alaihi wasallam ṣe nìyẹn níjọ́ kejìjọ́ so walima, wọ́n wá ní sí ọ̀ràn yẹn ni wàlímà ọ̀ràn yẹn ni Ànábì ní aulim walau bishat walau bishah Ànábì ní se walima kódà kọjẹ́ sí pé ewúrẹ́ lọ́pa aulim yẹ amúrù nìyẹn so yẹ́ bá Wal sí wal amúrù yaqtabil wujub tí amúrù bá wá látọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pọ̀ràn yẹn ni ká ṣe so yẹ́ bá ní sí so ọ̀ràn yẹn ni kíyàn sí wàlímà a sì máa rẹ̀ lọ́wọ́ bẹ́ ìyẹ́lẹ̀ gbogbo ẹbẹ́ sí wàlímà bí ẹbẹ́ sí ìyàwó gbogbo àwọn brothers àwọn àjẹ́ masalasi kádàwó fún yí à ọ̀dà èmi gbé gbogbo ráìsì tó jẹ́ jọ náà èmi gbé màlúù à èmi gbé so ìyẹn lè so ìbá nìsín so dandan ni ká ṣe wàlímà so so nìka sì ní tá bá ni tí mo sọ yẹn lẹ́yìn ákìdù lọ́kàn wàlímà so ákìdù tá bá ti lè ṣe àti so wallahu wọ́n ní pé kíyàn ṣe wàlímọ̀ ní ilé ìyàwó pé ṣé bídíà ni àbí kàn ṣe bídíà. náà lára àwọn nǹkan tó wà láwùjọ wa yìí wọ́n ní ṣé kíyàn ṣe wàlímọ̀ nílé ìyàwó ṣé bídíà ni àbí kìí ṣe bídíà ẹ jẹ́ kí n sọ pé kìí ṣe bídíà torí bíbẹ̀rẹ̀ yẹn ṣe wá sí fọ́síwọ́wẹ́ mo lè ṣe wàlímọ̀ ilé ìyàwó mo ṣe wàlímọ̀ wá nítò venue mi ilé ìyàwó mi ni mo ti fẹ́ ṣe ẹ̀rọ ọ̀dá tí ìbá múlé ìyàwó mi bá múlé tí yí tí àbí bá mú mọ́lá àbí bá mú ọ̀lù àdúgbò kan ṣe bẹ́ mi náà mú mú kí ni dẹ̀lìlù pé kí mú ọ̀lù yẹ kí ni dẹ̀lìlù pé ọ̀lù ni mọ́gbọ́rọ̀ mú ìgbọ́rọ̀ fi ṣe ìyàwó ọkùnrin ló ní venue torí pé òun náà ló fẹ́ ṣe wàlímà tí nǹkan tàbá sọ ni pé ṣé àwọn obìnrin àwọn ilé ìyàwó ló máa ṣe wàlímà àbí ilé ọkọ àbọ́kọ ẹ̀hẹ́ ìbéèrè nu so ọkọ ló ní wàlímà kìí ṣe obìnrin a má gbọ́yé àwọn èèyàn láwùjọ wa ilé pé ẹbá wà láń máa lọ ilé ọkọ àbí sọ́wọ́ lágbọ́dọ̀ sọ ẹyẹ pà ń se mọ́nà àà ẹ̀yìn ti se mọ́ wọ́n ti gbà ẹni yí fẹ́ kó wa lẹ́nu jọ pé òun fẹ́ yàwó ni so ẹgbẹ́ mọ́ láti dápọ̀ láti pìlẹ̀ sọ́wọ́ yẹ kó bá ti yí ẹ̀wọ̀n òbí jọ tẹ́sí ákìtù ni wọ́n mẹ́ pé wà ní mẹ́ ọ̀kà wọn ọkọ gó pé ẹ̀yin lé ìyàwó ẹ̀yin lé ìyàwó ẹ̀yin bàbá ìyàwó pé wọ́n bá mi jẹun ájọ pàdé rẹ̀ gbogbo ni orí rẹ̀ nìsìn so ẹ jẹ́ ká ṣe ilé ìyàwó àmásá lè ṣe wàjímọ̀ lè yàwó a lè ṣe tó bá yẹ kí mo bá fi sílé yàwó mi gáà mo fẹ́ fi ṣe dáadáa fáwọn yàwó mi mo fẹ́ dùn wọn nú ẹ̀wọ̀n ní sáà kí wá fi sílé yàwó mi ṣé kọ̀ wá dáa ni ọ́dà mọ̀nàkàì so pé mo fẹ́ káwọn ilé yàwó mi láàrin torí pé kò sí báyìí ìṣèjọ́ nílé wọn tí orí òní bọ́lẹ̀ kọ́ yí nǹkan abẹ́ mọ̀ ni <coughs> wọ́n ní ṣé ó dáa kí á yan náfílà tí ìmọ̀ bá ń ṣe kútúbà lọ́wọ́ na wọ́n ní só dá ká ṣe náfílà tí mọ̀ bá ń ṣe kútbà lọ bẹ́ẹ̀ ni ó dá kódà hadith wà lé lórí <coughs> so tí mọ̀ bá ń ṣe kútbà lọ́wọ́ àwọlé so inú súnnà nábì ni pé ká ṣe tahiyatul masjid torí pé tahiyatul masjid súnnà tó mọ̀ àkádà súnnà so yíra ní sèkú sí kàtó burú mẹ́ ọláwàlá ẹnìkan tó bèèrè pé tí ẹnìkan bá ń sẹ̀ <coughs> lọ́wọ́ tóbi di pé táìmù Jímọ̀ kọjá tí kí ni ìdájọ́ lórí irú ẹni bẹ́ẹ̀. ń sẹ̀ lọ́wọ́. ṣe ń perform sinful act. ok. so kò bẹ́ẹ̀. náà wọ́n lè yàn tí ń sẹ lọ́wọ́ bá lọ́wọ́ tí tásìkò júlọ fi kọjá wọ́n ni náà. ẹ igbe kí ni ìdájọ́ rẹ̀. kí ni ìdájọ́ ẹ̀. àbí kí ni nǹkan tẹ gbà lérò. Ah. Ah, ok ok torí bẹ́ẹ̀ sọ pé ń sẹ̀ yẹn èmi wẹ̀ tẹ̀ tẹ́yẹn lè tẹ̀ tó lè pẹ́ tó bá wọn wá rí pé wọ́n pé àrẹ̀rẹ́ tí ó máa ṣe jìnà lọ́wọ́ lásìkò yẹn a sì rẹ̀ tí ó máa mutí lọ́wọ́ lásìkò jú bá àbí àwọn ẹ̀tẹ̀ tíyẹ̀ máa sábà pẹ́ lórí ẹnu a sì rẹ̀ tí ó máa wo fíìmù àbí oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ẹbẹ́ ni so wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀ ìdájọ́ ẹ̀ ni pé ọ̀ràn rẹ̀ lágbára sẹ́rí àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kàbáyìrì bó ṣe lágbára tó yẹn àtúnmọ́ ní akíbárù kàbáyìrì kàbáyìrì tó máa ń lágbára ju kàbáyìrì kàbáyìí lọ kàbáyìí yẹ́ gbogbo ó tún wá lágbára kí ló ní fàtí mọ́fí lágbára nígbà míì ní máa ń lágbára torí àsìkò téèyàn ṣe sẹ́rí àwọn àsìkò tó bá ti lólóore kéèyàn sí sí olóore ń bẹ kéèyàn sí ẹ̀ lásìkò yẹn náà ó tún ní aburú tó lékún ẹ̀wọ̀n ẹ̀sán tó bá ti lásìkò yóò téèyàn bá ti sí olóore ń bẹ ládà ọmọ pọ̀ béèyàn bá ti sí oní náà bá ti sí ẹbí ń bẹ náà ẹ̀ṣẹ̀ náà ọmọ pọ̀ ṣe bá nìsí bẹ́ẹ̀ náà ní kí a máa ṣẹ̀rọ lásìkò hajj ọlọ́wọ́ bá wọn sànú wáfà ẹmà àwùjọ yìí ló fàfà kí a máa ṣẹ̀rọ lásìkò júmà èyàn fẹ́ gbé pinnu ṣòkọ́lọ̀ bá kó sànú yàn ọ̀rọ̀ rẹ̀ ìdájọ́ rẹ̀ burú ìdájọ́ rẹ̀ àmọ́ kò di kèfèrí o ṣẹlẹ̀ mi ọmọ nǹkan mi ju kèfèrí sá kọ́sá ti ni kò di kèfèrí dé àmọ́ ìdájọ́ ẹ̀ burú gan ju ẹni tí ń ṣẹlọ́ ọba lásìkò méjì ṣe júmọ́ àlọ́ kódà question tí ó láti náà wọ́n ní pé kí ni ẹ̀rí tí ó wà fún káwọn kí sọ̀látù jùmọ̀ ní àárọ̀ before zoro. ìbéèrè méjì náà ti dáwàpọ̀ ẹ̀ kí ni ẹ̀rí tó wà fún ká máa kí ìran jùmọ̀ ní àárọ̀ before zuhur ọ̀tọ̀ ni ní àárọ̀ ọ̀tọ̀ ni before zuhur. naam so nǹkan tó fàá tó fi kọ́ bẹ́ẹ̀ o ní pé àwọn ọmọ pé méjì yàtọ̀ ọmọ pé méjì ní ìdájọ́ tó yàtọ̀tọ̀ síra wọn náà ẹnu àwọn àyíma mẹ́rẹ̀ yìí kò ìjìmọ́ ẹ̀ yàtọ̀ fáwọn àyíma mẹ́rẹ̀ yìí ìjìmọ́ ìwà lórí pé àsìkò júmọ́ àsìkò zuhuri tá ń kírun zuhuri tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò náà àsìkò júmọ́ nítorí pé ọjọ́ yẹn o ní khamis o so ló fi jẹ́ pé mo ní ẹnu àlùmọ̀ ikò lórí pé àsìkò zuhur táǹkì zuhur òun náà lásìkò juma àmọ́ juma tó wá lásìkò míì ìyapa wa ń bẹ lórí àsìkò yẹn ṣẹ̀kọ́ mọ́kọ́ lẹ́nu kò lórí kan ọwá kùbí tí ìyapa ti wà so àwọn àyíma mẹ́tẹ̀ẹ̀ta alimam abu hanifa alayhi rahmatullah imam imam malik àti imam shafi'i àwọn gbà yí pé lẹ́yìn àsìkò zuhur àlékí juma lásìkò míì májúbá nílọ bẹ̀t imam ahmed ní aleki lásìkò ní kọ́blá zawal ṣé understand ibi tí yàpá ti wà ní imam ahmed àtàwọn hanabila tó wà lórí mazhab imam ahmed àwọn gbà yí pé aleki ní àsìkò mé gbogbo ẹni tẹ́bá ti rí tọ́bá ní ká kírun ní kọ́blá mazhab imam ahmed ni ó lẹ́rí o kẹjẹ pé tọ́wọ́ mẹ́jẹ mazhab wọn lẹ́rí o náà ṣẹwárí àwùjọ táwà wákàlá àwùjọ ni pé ìmá kírun júmọ̀ ẹjẹ́ kọ́kọ́ yẹ́yìn fún iná ilé táwọn kan kí láàárọ̀ tán kí láàgó mẹ́sàn yẹn kò sẹ́ni tó sọ rí orí inú Islam tẹ́ ráwọn yẹn àwọn òye wà láìkéwò òye wọn mú fọ́lọ̀ bàbúra àbá àwọn gan ọmọ kéwú wàlọ́hì àwọn lectures ń bẹ táà ti ṣe dáadáa táà ti fa ojú àwọn afá àwọn yọ ó dà ń plé rẹ̀ ní because bá tábá sọ pé ọmọ kéwú gọ́mà gbá wọ́n pẹ̀gàn rẹ̀ ní àwà plé rẹ̀ ẹwọ́n táà fà wọ́n kéwú rẹ̀ àwà sí ìfọ́lẹ́nu fún mọ́bẹ̀

ẹ understand because ọ̀rọ̀ pọ̀ lábẹ́ rẹ̀ gan láwọn ṣùgbọ́n kọ̀ọ̀kan tí kéwò yé wọn tó fẹ́ lọ sásí bẹ̀sẹ̀ àwọn pẹ́lẹ̀ yẹn bá ti wọ́n dùn lé kóòm bẹ́ẹ̀ ẹ̀kàn gbáhùn kóòm bẹ́ẹ̀ ni pé kóòm bí kóòm kí ló fà á kọ́bílà zawal ni ahmed sọ kí náà pè ní akọ́gbọ̀rọ̀ gbọ́gbọ̀ zawal tatuwa ma kọ́bílà ìtí wọ́n before zawal ìtàn sọ lárúbá before zawal kí náà zawal ìtàn pè zawal ni pé kí òòrùn yẹ àǹkábìdì sàmà kúò láàrin sàmà kó bọ́ sátàrí àsìkò zúrì ni náà pè ní zawal tó bá sọ pé kọ́bílẹ̀ zawal òun náà ni àsìkò tí òun bá tẹ́kí ni o tó ń bá wà ní wásátù sàmà tó ń bá wà àti di sẹ́ntà tó wà ní sẹ́ntà sàmà tí a rí gbà yẹn òun lò rán wà látàrí wa báyìí tí àwọn ọ̀dọ́sá bá yìí sì àsìkò tí dùhá parí nìyẹn àsìkò yẹn dùhá ti parí mà yẹn tí a pé ó ní àsìkò tí dùhá bẹ̀rẹ̀ àsìkò tó òun bá ti títí dásìkò yẹn ni dùhá parí sẹ́rí kọ́bílà zawali yẹn àsìkò tó wà láàrin wọn àtàsìkò zuri gẹ́gẹ́ kò ju 30 minutes an hour lọ àsìkò yẹn ni àdísù wá tí mọ́ Muhammad láàrin kí jùmọ́ fa ká bá sọ pé ìrun zuri wọlé ní 1:30 ní sinmi pé around 12:30 around around 1 o'clock 12:30 ìgbà yẹn lè yóò kírun jùmọ́ ẹ̀dá kò tí yẹn bá kírun jùmọ́ ìgbà yẹn sẹ́rí pé kò ní yàtọ̀ fẹ́ni tó kí pé ó ṣe nǹkan òun yọ́ kàmà pé ah, àsìkò yìí tó tọ́ because àsìkò yẹn ilé kí o zúrì lásìkò yẹn jùmọ́ nìkan ló ní àsìkò yẹn special ẹ̀rí mi gbọ́ àsìkò yẹn bẹ̀rẹ̀ bá kí o zúrì kò ní nírun but jùmọ́ àti ẹ̀ òun lásìkò méjì a lè kí lásìkò zúrì a sì lè kí kọ́bílà Imam Ahmad gbà bẹ́ẹ̀ wọ́n sì lẹ́rì wallahi àwọn ẹni wọ́n sì lálàáfíà tó tọ́ so ibà ní sí kó lálàáfíà dáadáa ó wà ní Bukhari wà ní Muslim ó sallallahu alaihi wasallam so òun ni wọ́n ń sọ kákí ìrun juma 30 minutes before the time tán kírun zuhur an hour before the time tán kírun zuhur kìí ṣe ká máa kírun juma lágo mẹ́sàn àgo mẹ́jọ àárọ̀ àwọn ilé ìbá sì gbọ́ wọ́n ní before zawal say before zawal wa tó bá jẹ́ pé ìrun àárọ̀ ni wọ́n fẹ́ sọ ni a ní pè ní kọ́bílà zawal láàtọ̀ pé ìrun àárọ̀ tàbí ẹ̀yàn ní káàkiri lásìkò duha. wọ́n pè ní ìrun dùhá wọn sì pé nínú táàkì di fọ́ọ̀dù ẹ̀wà ní kọ́bílà zawari lago mẹ́sàn ẹ dákun ẹ mọ̀ pé òun ní múvmẹ́ntì gbogbo múvmẹ́ntì oòrùn àtàwọn àsìkò kọ̀ọ̀kan sì ní táǹpé inú ṣẹ̀ríà alásìkò zawari alásìkò duha so ira ní sí so alásìkò fajr atúlásìkò tó tẹ̀lé so ira ní sí so gbogbo ilé ìbáyìí kọta ń pè tó bá yẹ pé ìrun gọ̀dá ni wọ́n ni sọ látún gọ̀dá ṣe bá nísìn so kéèyàn wá lọ gbé ìrun júmọ́ àsáàrọ̀ kọ́ lọ gbé ságo méje àmì kọ́ lọ gbé ságo mẹ́sàn ago mẹ́jọ tó ní torípò sọ̀rọ̀ òun sáti yọ kọ́ wá ní kọ́bílà zawal ló kí á sọ fún ẹ o kí kọ́bílà zawal dídíà ni wọ́n ṣe o ti tíraka iná lọ lọ́wọ́ fẹ́ ṣe tẹ̀síríkù kò sí nǹkan tó gbá wọn débẹ̀ wọ́n sáfẹ́ mọ́ ṣe wà láyà fáwọn káyí mi ti pọ̀ fún wọ́n sáfẹ́ mọ́ hàn kẹ́sàfẹ́ pé àwọn ará tó yẹ súnà yẹn ó yẹ súnà kankan bídíà lóye

mo ní mọ́ sọ máa yẹn pé tàbá lọ bá ń sìn yóò ní bóòlẹ̀ ṣe gbọ́ ẹni kọ́ sọ kọ́ wà recorded so that a lè mú lọ́wọ́ àsàn evidence ìjọ tàbá lọ bá pé àtọ́ o olóníkáwà bá wọn ó ní gbogbo ẹnikẹ́ni tó bá rú lójú àwọn àsọ pó rá wa lójú àwọn bẹ́ bá ọ tẹ́lẹ̀ wọ́n lọ ń sá àwọn àsọ pó rú wa lójú àwọn lòyìn àsàn evidence pé ìwọ ló ní àwà bá wa sì wá bá ọ wàláì kò ní grant ẹ̀ ẹni pé wàláì mo pè ẹ gbìyànjú ẹ wò ẹ já mi nírọ́ ẹni kó grant ẹ̀ pàfẹ́ wá bá kó rú wa lójú ẹ̀rí pé kò ní grant ẹ̀ láìláyé rẹ̀ èèyàn tí mo mọ̀ tí ó mọ̀ sá kọ́lọ̀ kó sànú wa Thank you.